والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله الثاني عن أبي ذر أيضا رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال يصبح على كل سلامة من أحدكم صدقة وكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يرفعهما من الضحى رواه مسلم الثالث عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم عرضت علي أعمال أمتي حسنها وسيئها فوجدت من محاسن أعمالها الأذى يماط عن الطريق وجدت في مساوي أعمالها أن خاعة تكون في المسجد لا تدفن رواه مسلم الرابع أن ناسا قالوا يا رسول الله ذهب أهل الدخول بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون به إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وفي قطع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم حديث على قول هنا ولد أبو ذر الغفاري رضي الله عنه قال حديث التساجن أنت سوال دار ولا نبي محمد ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run ọba kọ́ máa bá ó sọ nínú ẹgbàá wáyé ìpè yusbihu ala kulli sulama min ahadikum sadaqa yóò máa jẹ́ yìí ní gbogbo ojoojúmọ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara yín. yọọ máa jẹ́ ọ̀ràn yẹn ní gbogbo ojoojúmọ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara yín pé kó ṣe sàrà ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú ara wa pé máa ṣe apá oríkèé kan ni èjìká oríkèé kan ni ọrùn oríkèé kan ni orí oríkèé kan ni ẹsẹ̀ oríkèé kan ni láti kókósẹ̀ títí dé orúnkún oríkèé kan láti orúnkún débi sísan débi sísan ti sọ mára oríkèé gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé kọ̀ọ̀kan lára wa ìlọ́jọ́ ran èèyàn lórí wọn kí wọ́n máa ṣe sàárà lójoojúmọ́. kí aláàmà fi ṣe sàárà yìí wọ́n sì ní ọ̀ràn àyà ni kí aláàmà fi ṣe sàárà yìí. ẹ̀sìn wa ìsìn Islam kọ̀ọ̀lá nǹkan kan bọ̀ wá lọ́rùn kágbára wọ̀ ká. nítorí pé la yukallifu Allahu nafsan illa ọlọ́run ọba ò ti nǹkan kan ru ẹ̀mí kan àyàfi ntẹ́mi bá lè wù. ìgbà tí òfin ọlọ́run dá gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú oríkèé wa lọ́jọ́ ràn yẹn lórí rẹ̀ kó ti sàrà ìjà máa fi ti sàrà náà ọlọ́run ti rọrùn ìjà máa fi ti sàrà náà ọlọ́run ti rọrùn. وكل تحميدة صدقة وهو الحمد لله سران وكل تهليلة صدقة وهو لا إله إلا الله صدقا وكل تكبيرة صدقة وهو الله أكبر تباونا سران إليه تمسيكي تابعت سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أتكو كل مرانيسين tọ́mọ wọn wí tọ́ bá pọ̀ tọ́mọ pé o ti ṣe sàrà fún gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara rẹ̀ سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا بيها دي في مئة gbogbo gbólóhùn ọyọ pọpọ níbi máa jáde lẹ́nu wa tètè pípé tó ọmọ ẹsẹ àtọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ tí máa jáde lẹ́nu ẹ. سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله وادعو الى الله بعد لداري جدا تدا ودا كوي اسمنا لفالك اسمنا لفالك اندا فالارو اندا فالون ọlọ́run bọ̀ sẹ́rù bọ́ ọba tiẹ̀ jẹ́ tí kò ayọ̀ kó dúpẹ́ fọlọ̀ tí kò ayọ̀ kó ọmọ ẹ̀sẹ̀ sàrà lórí gbogbo oríkì sọ́lọ̀ fún ọ̀yìn. alẹ́ ni tí oríkì rẹ̀ ti rọ ọ̀ràn yẹn nígbò náà ṣe sàrà lórí oríkì o ká tó wá pè wọ́n sí nǹkan kan sóríkì rẹ̀ سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله اجعل وقل قل ما يوبا وما ọba láwọn ti وما pẹ fọlọ wọn a máa di wọn wọn làwọn jó àwọn akọrin àwọn yọ àwọn tàbílẹ̀kì àwọn fi polúwaga yóò bá lẹ́bù ọ̀n tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ eléyìí ọkọ ni tó ń fi ṣe sàrà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar láàrin ìṣẹ́jú márùn-ún ọlọ́lọ́mọ yìí tó lè tẹ̀mí ìyẹn jáde. ẹ wá wo jàǹbá jàǹbá jẹ fúnra wa ẹwù yẹn tá à sọnù fúnra wa nínú àwọn orí oríṣiríṣiríṣiríṣi tí a kì í lo àkókò wa fún ó lò gbèsè àfọmọ́ bọ́lọ̀ nínú tọrọ ohun tí ma jáde lẹ́nu yẹn ọ̀nà yẹn kì í wúwo lẹ́nu bí ti wùlé mà mọ̀ òun sọ kì í lẹ́rù kì í dẹ́rù pẹ́nu àwọn kò bá kún bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àdáwò ìlókun ẹnu ẹ ọ̀rọ̀ tó ṣe kó lè wó gírí lé ní ìmọ̀ ẹjáde lẹ́nu tiẹ̀ subhanallah orí bẹ́ẹ̀ jókòó alhamdulillah ọgbà bẹ́ẹ̀ jókòó rí wala ilaha illallah ọ̀ máa sọ allahu akbar ti ọ̀jáde lẹ́nu ọ̀daràn rí àbí kọ́ máa kọrin fújì ó ti há gbogbo orin orí ibú ó ti há sórí gbogbo àwọn orin àtẹ̀wò ń bẹ lórí ọ̀daràn orin kan orin jùjú ní ọmọ há sórí ní ọmọ kà a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim wọ́n lọ ọlọ́run dáhùn sí làwọn ti kàjàgbà bí ọlọ́run dáhùn sí làwọn ti kàgbákò ǹjẹ́ ń lu táwọn létí ń dojúmọ́ ìwọ́n ti gbé tì torí rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah wọn náà ṣe kí eléyìí ọmọ ajáde lẹ́nu rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn náà yọ ọ lẹ́nu àwọn orin ńláńláńláńláńlá sínú ọgbà tó ti máa ta yìí sí fún ẹ àwọn aburú ńláńláńláńlá tọ́lọ́ ọmọ tó kó fún ọ wọ́n máa bẹ lálàáfíà láyé dídáadọ́ wọ́n máa tọ́ wa nítorí pé èèyàn lè máa wí gbóná sí sábọ̀ mọ́kànlọ́ pàápàá jùlọ tọkàtọkà kí nǹkan ti máa fẹnu wí kankan kan òru ń bá rẹ̀ kọ́ wa wúru orí tọ́lọ̀ wọn bó ti fún ọ. wọ́n wá nù hadithul qudsi eléjì ìmáàmù Abu Dawud tó gbé jáde tó fẹsẹ̀ rílẹ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́n sọ nínú hadithul qudsi ẹnikẹ́ni tí ìrántí ọlọ́ọ̀ àbí kíkí alukur'an tó bá mú ká ìrònú níbi àti sọ̀rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ohun tí èmi ọlọ́run ó ṣe fún yóò tún tí màmá ṣe fáwọn tí tọrọ lọ. ìyẹn ni kí tó bá pọ̀ ní a ah, orí wa o àbúrò dáadọ́ jẹ tiẹ̀ o wọ́n làwọn bó ṣe kọjá kí dáadọ́ jẹ tiwa wọ́n má jẹ́ kí aburú kọ́tọ̀ wá wá ẹtí ká ṣàánú ara wa jọ̀mọ́ wọ́n làwọn bó lè bá ṣàánú wa. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim wọ́n làwọn ti yí ti bẹ pẹ̀lú yín padà àfi kẹ́yìn kọ́kọ́ fọ́ ara yín yí padà dáadáa níbẹ̀ pẹ̀lú yín kò ní dáadáa àfi kẹ́yìn bá yí padà àìdá òní ti dáadáa àfi kẹ́yìn bá yí padà torí rẹ̀ jẹ́ káwọn náà kọ̀ ní gbólóyìn òfin kankan tẹnìkan fẹ́ fi dájọ́ nìkan lọ níwájú ọlọ́run ọlọ́ èdè ìlú kọjá mọ̀ kankan ìpayọ̀ ọlọ́run inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń ṣe kí ni tí ń bẹ̀rù ọlọ́run ọba jù. wa amrun bil ma'ruf sadaqa káfóòrò èèyàn láti ṣe dáadáa sàrà ni káfóòrò èèyàn láti ṣe dáadáa sàrà ni ẹni a ẹ̀rí kíkọ́ máa ṣe dáadáa ẹ wá fòrò rẹ̀ láti ṣe dáadáa sàrà lẹ̀ ṣe. gbogbo orúkọ àti ṣe ń pè yàn lọ sí ẹ̀sìn ọlọ́run jòjúmọ́ sàrà ni sàrà ni torí ẹ wọn náà èyí tó ń gbọ́n dáadáa ni wọ́n ṣàlàyé rẹ̀ fẹ́lómi wọn náà ṣe sàrà nìyẹn ó rẹ nìkan tó ṣe pé wọ́n lọ ṣe dáadáa kò ti dé àsìkò sọ láti tuntun ẹja lọ sàrà lọ sí irú bọ́lọ̀ ń ṣe fún ilé owó ìbáyìí àwọn èèyàn fẹ́ràn àti ibi ń pa wọn. ẹ mú wa fi dáka fún wa ẹ mú wa fi dákọ̀ fún wa ó sì rọ amówó jáde ìwọ ti ti sàrà ìwọ kọ́ lọ náwó àmọ́ torí pé wọ́n lo kúrú rẹ̀ tó fi dé ó ti ti sàrà ni yàtọ̀ sí bàbá àdìsí lẹ̀ ìyá adarúgbùdù lẹ̀ báwọn èèyàn bá láwọn ọjà yóò súná sí náà yóò súná sí títí táwọn kí nǹkan sá máa dà wù gbà náà nínú tí ẹ máa dùn ọlọ́mọ tí wàá ṣe pọ́n. sọ̀rọ̀ kí ṣe pọ́n nìyẹn bó ṣe wà nù àwọn èèyàn ló wà nù àlùjànnú mí nà lè ṣe nìyẹn tí náà ń bẹ́ẹ̀ nù àlùjànnú ń bẹ́ẹ̀ àwọn èèyàn. فقد عدا لعماد نتيسا لا خير في كثير من نجواه إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ولن نقل قارتين صلى قصور به أيا فنتو باسيكي أتتين بمقاومة لكي جيراني كسي سارا àbí ń pa aláṣẹ ń fòrò rẹ̀ kó ṣe dáadáa àbí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu rẹ̀ àtúnṣe ló ń ṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ tó lóore mi ọ̀rọ̀ tó lóore mi lórí rẹ̀ nípa wọn láwọn àfòrò yẹn kó ṣe dáadáa bàtà bá rí pé wọn ò ṣe dáadáa tábà rí pé nìkan ò ṣe dáadáa àgbọ̀dọ̀ dákẹ́ á lọ sí ìdí kó ṣe dáadáa. ẹ ẹ mọ fífọ nu ìfẹkẹ nìkan sọ mí lẹ́nu jẹjẹjẹjẹ mi mo jókòó irọ́ lásán irọ́ sọ lẹ́nu kúkú sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ rí lẹ́nu kó wá sọ lẹ́sẹ̀ kò tó burú bẹ́ẹ̀. ọrụ náà yorùbá kí ni wọ́n máa fẹnu wọn sí ìbọn máa fi wà rọ́ọ̀kù náà. ìwọ ò ní ìwọ wọn lọ síbi dáadáa. náà ní kí n wọn lọ síbi tí ti sori wọn pẹ̀lú tó wọn lọ síbi tí torí di eléyìí báyìí tẹ́ ẹ bá rí i pé wọ́n fi dáadáa sílẹ̀ ẹ fòrò wọn fún ọ̀sẹ̀. wọn náà fi yóò nàní mò ń tà tẹ́ ẹ bá sì rí i pé wọ́n ń sọ̀bàjẹ́ ẹ kọ́ fún wọn láti ṣe. إذا تأمر بالمعروف إذا تفرق وتنهى عن المنكر إذا أتي ìsìláàmù àfòrò fún ti dáadáa ńgbà tó bá rí pé wọ́n ń sin ìsìláàmù àkọ̀bàjẹ́ fún tó bá rí pé òní wọ́n ń sin kí ni òní wọn ra gbalẹ̀. eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ o ìwọ wá wò bọ́ máa ti ṣe sàrà àtúnì fún ọ sàrà àtúnì fún ọ sàrà àtúnì láwùjọ wa àgbọ̀dọ̀ fẹ́ ni bí ọmọ pè wá lọ sí di dáadáa pa ìdájì àgbọ̀dọ̀ fẹ́ kú àìjẹ́ bẹ́ẹ̀ àbúrò sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ làdí sànàbì ti sọ. onílẹ̀ sàmúrú nàbí màrú ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لكم النبي إنه كما فرارا إلى استرادة kẹ́sì máa kọ ìbàjẹ́ fúnra yín àbí kọ́ lọ́wọ́ bó ti torí àìsè bẹ́ẹ̀ kọ́ wá ti àwọn ẹni ibú yín kọ́ àwọn ẹni ibú inú yín kọ́ tẹ wọ́n sí yín kó fi wọ́n so lórí. kí wọ́n máa tẹ̀yìn àwọn ẹni rí ọmọ wa bẹ ọlọ́run wa ní dáhùn ọlọ́run mọ̀jọ jẹ́ pé rúkú a ti wà nàìjíríà bẹ́ẹ̀. ẹ̀yin náà wọ́n náà lè sè é fà náà yín òní ni àbí wọ́n ń fò ní yín àná nígbà tó ní ọ̀dà wọ́n á fi yín àná tó àná ti dá ètò nílọ àná ti dá ètò nílọ ẹwà náà bẹ́ẹ̀ ní gbogbo àlà ń pariwo ọlọ́run lọ́mọ yẹn kọ̀nù lórí kókó náà bá wa lé nìkan lọ. Ìgbàdàn bá wa lé lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ti di kúkú ẹni eré ní gbogbo wa tí ó ti wà wọ́n ń dáko èèyàn kan tiwọn nígbà wọn kọ̀ èèyàn làwọn ń dáko dípò kí wọ́n máa sọ pé ẹni eré ẹni eré tí ó tù wá tí ó tù wá wọ́n wá ń dáko pé lágbájá ló lè ṣe é kì í sọ ọlọ́run máa tó ti wá sí fún yín báyìí ní ìsìn ìrọ̀ lásán. Orí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lárò èrò wọn bíi ti pẹ́pẹ́ yẹ ni ọ̀pọ̀lọpọ̀ lóru ní ìsìn àwọn náà ní tó ti ń bu báyìí oúnjẹ ọtí ẹ máa ń tí ó ti mọ gbogbo ọ̀rọ̀ tí ọba tó ń wo swíìtì oríṣi kan náà ní kọjọ kọ àwọn kan ti bá àtàjẹ jìnnà àtijọ́ ni wọ́n ti wá wà bẹ̀ wọ́n náà tún ṣe ọjọ́ ti ń lọ ọdún kìlú làwà báyìí bẹ́ẹ̀ ń sùn ní ọdún kìlú làwà. náà tọ́ àwa rírì eléyìí túmọ̀ sí pé ọlọ́run mẹ́jọ tó kó ohun tí ń ṣẹlẹ̀ sí wa nù. wọ́n gbà tó jẹ́ pé àríkà àwọn èèyàn ti bàjẹ́ àní kọ̀ọ̀kan àríkà àwọn èèyàn ti dáadáa àní fòrò wọn wọn ṣe. kẹ́nìkan máa sọ mí lẹ́nu kọ̀ọ̀kan mi kẹ́nìkan máa sọ mí lẹ́nu kọ̀ọ̀kan mi. tóbi tí kálukú sá fún wọn. ok lódodo ó tó sá fún kò sì fẹ́ sá fún nítorí pé bọ́ òní jọ́ni táwọn máa sọ̀rọ̀ rẹ̀ ká. àmọ́tọ́ àbá sábú yóò dín náà kábúrò sọ kalẹ̀. ọlọ́wọ́n bá ọmọ àfi ọtí sábà bí kábúrò sọ yọ ọmọ àfi ọlé aburú dín sáwùjọ. àwọn tẹ́ bá fẹ́ wo kí làwọn èèyàn wa rọ́ọ̀bù ẹ̀ ẹnì kò ní ṣe kò ní pẹ́ nìkan lọ sí ìdẹ́sìn ọlọ́ nítorí wọ́n sọ wọ́n torí pé àwọn ọ̀fẹ́ sẹ́sẹ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ẹ́ dínkù kò sí ntọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àfi bí kí wọ́n máa bẹ̀sìn ọlọ́run ọba jẹ́jẹ́ ìdí nù ẹni tí ọba tí wọ́n sọ fún ọ pé tí wọ́n ń fi ọ̀gá ń kọ́ ọ̀tá wọn ni ọ̀tá wọn bí kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n máa sí ẹ̀sìn ọlọ́run bàbá tùbàtù bàbá tẹ̀ wọ́n wọ́n máa bàjẹ́ ìlú wọn wọ́n tó bá ti wá mọ̀ tó dùn ọ̀gbọ̀dọ̀gbẹ́nu lọ wàá sàlàyé ẹ̀ wàá sàlàyé rẹ̀ fẹ́ni tí ọba yé nítorí pé nígbà mi sàlàyé wọ́n sàlàyé tó ń sàlàyé aburú ọmọ àdínkù aburú ọmọ àdínkù aburú ọmọ àdínkù tọ́ba rí fún wọn ṣèbàjẹ́ ọkọ̀ fún wọn èmi kọ̀ ìwọ kọ̀ tọ̀ ń kọ̀ aburú dínkù nìyẹn láwùjọ wa tòbá àwùjọ ṣe máa ń dá nìyẹn wọ́n tún ní sàrà àlélẹ́yìn nínú tọ́lọ̀ ti fi dá ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ onáni al-amru bil ma'ruf wan nahyu anil munkar ìmọ̀ àkùrọ̀ ara ẹni láti ṣe dáadáa ìmọ̀ àkọ̀bàjẹ́ fúnra ẹni kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhawna anil munkar wa tu'minuna billah ọlọ́run lẹ́yìn lẹ́sẹ̀ ìjọ tó lóore ta kó jáde wá kí ló fọ yín dání tó lóore jù nítorí ẹ máa ń ẹ máa ń fòrò àwọn láti ṣe dáadáa ẹ sì máa ń kọ́ bàjẹ́ fún wa ẹ wá gbàgbé orí ara yín náà nítorí mú èsì kó kọjá ń jẹ èsì lu wa èsì wa wa تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله اسمع يا سباجك كوني ثاني توقف obìnrinjẹ kan kò ní sẹ́ni tí ọjà gbé ma ẹtù àti sáná ni wọn ò lè rẹ ẹtù àti sáná ni wọn ò lè rẹ gẹ́gẹ́ bí ọmọ olè òtítí ní fẹ́ràn ọdẹ wọn ò lè rẹ tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ ń gbé tẹ̀sán náà àwọn èèyàn lọ́sàá fún mi àbá burú tó lè tọ̀dọ̀ ọlọ́run ọba wa lọ́yẹ ká sọ́ra fún aburú tó lè tọ̀dọ̀ ọlọ́run ọba wa lọ́yẹ ká sọ́ra fún so wọ́n sọ lẹ́nu wọ́n sọ lẹ́nu kọ̀ọ̀kan tí wọ́n ní kọ́ sọ ó sì ti ẹni kó tú láti yẹn tí o bá ti sọ ó ti parí ẹni tí inú bá ń bí kọ́ lọ kú sí gbó wàá sọ ohun tó sì ó ti pa dáadáa tí wọ́n ti dáadáa bẹ̀rẹ̀ láti rí àwọn ọmọ yín ó fi dórí àwọn ìyàwó yín òbí dórí àwọn ọmọ ìyá yín òbí dórí àwọn bàtà yín òbí dórí àwọn òbí yín òbí dórí àwọn alámúlétì yín òbí dórí gbogbo èèyàn pátákà nínú amru bil ma'ruf wa nahy anil munkar òun náà ní ká kékeré ká kékeré rí tẹ́sí islam nínú fòrò ẹni láti ṣe dáadáa nìyẹn nínú kọba tẹfúnni ní kẹfì kọba tí kò tún tún mí. sọ gbogbo eléyìí èyí ká gara lẹ o sẹ́ni kọba ká gara lórí rẹ̀ àwọn bàbá wa bá ti di mùsùlùmí àwọn bàbá wa lẹ́yìn tí wọ́n bí ẹ̀yìn sẹ́yìn ti jẹ́ mùsùlùmí wọ́n bá ti di mùsùlùmí tó bá yẹ kọ́ nìkan ìgbé wá sí fáwọn náà láyé ẹnìkan òkú wọn ti di ẹ̀sìn Islam abẹ́ gẹ́tì ẹ̀ torí di eléyìí ẹ̀yìn náà àtẹ̀mí náà ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí gbogbo wa o ká mú eléyìí mẹ́sì ká mú mẹ́sì nítorí bá Yorùbá jẹ́ púpọ̀ jù òun náà ni pé mẹ́sì wọn sọ mí lẹ́nu a sì máa rí i pé wọ́n hùwà àbàjẹ́ agbẹ̀nu lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀ máa ìyájọ́pọ̀ wà ní ọkọ rẹ̀ tí ń ṣe dì káyé tí wọ́n sì mà wọ́n mẹ́jẹ̀ nù ìwọ́n ti gbọ́ wọ́n ní gbogbo rí nǹkan ẹnu adákẹ́ yorùbá lẹ̀ wọ́n wà ní sọ́kọ́kọ́ tó fi máa gbọ́ màlì wá bọ̀kọ̀ àìmọ iye orí ẹ̀ láwùjọ yorùbá wa yìí irú eléyìí wọ́n yẹ ká ẹgbẹ́ nu lọ́wọ́ àbọ̀kọ́ tó náà nyálè ká ẹ̀ lè kọ́ fún wọ́n kàn pé sólókùn mọ́lẹ̀ kọ́ mọ́ra yìí lọ́bi tí ń lọ. ẹ̀yin ò ní ṣe yorùbá lẹ́wọ̀ ẹ sọ pé kọkàn yín ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àwùjọ sì máa bàjẹ́ àwọn èèyàn máa balùmà so nínú sàrà tó ẹ ká máa ṣe nìyẹn o anabi sallallahu alaihi wasallam ní wa sọ̀rọ̀ káfòrò ara wa láti máa ṣe dáadáa sàrà ni o kápọ̀ ìbàjẹ́ fásitì sàrà ni o eléyìí apá tí àgbáyé àwọn kan lẹ́yìn tí àwọn máa sọ pé ẹ ṣe dáadáa ni wọn yìí kọ́ bàjẹ́ fúnra wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ píríncípù àwọn tàbílíìgì náà àwọn tàbílíìgì ń tiwọn àwọn máa sọ pé ẹ ti dáadáa ni wọn yìí kọ́ bàjẹ́ wọn nítorí táwọn bá kọ́ bàjẹ́ àwọn mẹ́mbà ọ̀sà lọ ìmọ̀ ìjọba ẹgbẹ́ wọn ti kè é sẹ́sẹ́ ẹlẹ́yìn gẹ́tì ẹ̀ ṣé àwọn alẹ́ mú abala kan ká sọ abala kan nù ká sì láǹṣẹ́ sí Islam kò lè tètè ẹ̀gbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ńtọ́m khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar. ẹ̀yin ní ìjọ tó lóore tá a kó jáde wá bọ́ mi nìyẹn kí ni tẹ́tẹ̀ ń sè é ẹ̀ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ̀ sì máa kọ̀ bàjẹ́ fún wa nínú rẹ̀ fi là ẹ̀yin kan sì gbọ́ lọ́ngbọ́n ẹ̀gbọ́n dáná bí wàá gbọ́ ni man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹnikẹ́ni nínú yín tó bá rí ìwà àbàjẹ́ kan kọ́ ya fọwọ́ yí padà fa in lam yastati' fa bilisanihi tí o bá rọ̀ ọlọ́run láti fọwọ́ yí padà kí lọ́kàn ọkàn hàn rẹ̀ fa in lam yastati' tí o bá tún lè fẹnu kọ́ fa bi qalbi ajẹ́kùkọ̀ ọ̀fọ̀kàn rẹ̀ kọ́ wa dhalika wọn kọ bàjẹ́ fún yàn kìí ṣe islam ti wà yìí kìí ṣe islam ti wà yìí àtẹ̀yìn àtàwọn ọ̀mùtí àtàwọn zìnà àtàwọn ọ̀daràn ẹlẹ́bọ ẹ máa jọ kóra yín ká torí kẹ ẹ má bàa lùzù wọn tani kókòkò tani kókòkò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bákan náà anábìyàn sallallahu alaihi wasallam. أني ويمنى من ذلك ركعتان يركعهما من الضحى وكتوات lójoojúmọ́ tó bá ti lè múnáká méjì dùhá wa ó tó ó ti ti sàrà fún gbogbo oríkè rẹ̀ jọ lónìí. subhanallah ní ìbá ti di rakàján rakàján ọ̀dọ́há tó bá ti rákà méjì lásìkò dùhá á fọ ní sùrọ̀ pé gbogbo oríkè rẹ̀ ti ti sàrà tó subhanallah sẹ́mi pé gbogbo wa la máa ṣe sọ láti kọ́ àbá tá a ti ló ń bọ̀ ń bẹ̀ fòlùkù tẹ̀ ń wá kọ́ jẹ hmm? owó tẹ̀ ń wá ká yọ ọ̀dọ̀ ha kọ̀ ẹlòmíì kò tí ì láti dùn òrùba yìí ẹ̀dùpẹ́ kọ́lọ́ lórí ẹni tí ò sí bẹ́ẹ̀ tí ò tí ì sọ lórí lónìí ẹlòmíì kò tí ì láti fẹ́ẹ́ lónìí àsìkò ìṣáà ló lọ́jọ́ pọ̀ pọ̀lọpọ̀ wọ́n ń tanra wọn jẹ ni wọ́n ń pọ́lọ̀ làwọn ń tàn jẹ. sẹ́ni tí òsọ̀ ló yẹn yọ̀ọ́ mọ̀sí náà bílà kí ló sọ ọ́ àbẹ́ àwọn àtúmọ̀ jẹ́ ń bí mùsùlùmí dáhùn àwọn ẹ̀yìn ẹlẹ́mọ̀ bá sọ̀rọ̀ sọ̀látù gbọ́ọ̀rọ̀ sọ̀látù làásùn sọ̀látù mọ́tò sọ̀látù làíṣà tàbí sọ̀látù fẹ́jì pé ń bọ́ ń bẹ́ ń bọ́ ń bẹ́. àbáwọn ẹ̀ẹ́n jẹ́ ń mùsùlùmí táwọn ilé ìrọ̀lẹ́dọ́ àkọ́ wọ́n lù hẹ́ẹ̀lì ya wá pé wàláhi wàláhi ọ̀pọ̀lọpọ̀ ń fàlùkù yá àmà rẹ̀ ṣeré ìgbà tó bá tó ń mójútó ọ̀ràn yẹn ìní náfìlà tó máa nítumọ̀ ẹni tó ń mójútó ọ̀ràn yẹn na máa nítumọ̀ tá a la ní kọ́ parí lẹ́yìn sọláàtì fàájì kó jókòó mẹ́ẹ̀ kọ́ máa ṣe azkar kọ́ máa kí alukur'an kọ́ máa ṣe asọ́láàtì bá nàbì Muhammad sallallahu alaihi wasallam títí tó ń rìn yọ agbóhùn yọ ní twenty five to seven tó fi tẹ́tí mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún kún títí tí ó fi di kíni twenty five to seven kágbóhùn yọ àfìsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún. Uh-huh. ten to seven dídé kò sí rọ́kà méjì rọ́kà méjì pẹ̀lú àníyàn súnà dáná bisalòlá àṣọlá ní téèyàn bá jókòó ní tó ti sin lọ àṣùbà tó sì ṣe àtìkáàrù lẹ́yìn rẹ̀ tóbi di kó òrùn gbéra méjì wà gbàládà ọmúra tún méjì mi wá pẹ̀lú àníyàn ti sàrà fún gbogbo oríkì lónìí. sẹ́nu títí èèyàn bá ń ṣe tọ́lọ̀ yóò ní palẹ̀ máa kú yóò ní palẹ̀ máa dé gbogbo ẹni túmọ̀ sí pé ọ̀gbàgbé ara rẹ̀ ó sì rántí pé kú ń bẹ àníṣe lónìí ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa wọn lábẹ́ àkàn wà ó téèyàn bá fi lè sí làárọ̀ téèyàn bá kú kóòrùn tó wọ̀ kò ní wọ ẹni tó bá sì ṣe lẹ́yìn ìgbà tó rùn wọ̀ kó tó di pé lẹ́ẹ̀ tọ́ba abilé kú kò ní wọná. wàláhì àwọn nǹkan tó yẹ ká mójútó ọ̀pọ̀lọpọ̀ ọ̀ká kú. ọ̀dà tó ti gbogbo àtúwítà rọ àtúwítà rọ̀ lẹ́fà. àbẹ́rẹ́ rẹ̀ ti jọ́ o gba àmàlẹ́kà kú bá kalẹ̀ kú. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك عليك أبوء لك بنعمتك عليك وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليك وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إليه دانم رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار فهدي ويلوني أيوة تونو أولين أيوة، صلاة المغرب báwa bá wí ọjọ́ tètè wí máa tán rẹ jẹ ikú òní jẹ́ sí ẹ yọ̀ọ́ bá fi yọ̀ọ́ lẹ́tà sí ọ yọ̀ọ́ kọ lẹ́tà sí ọ yóò sì pósítà wà sí máa pẹ̀ ọjọ́ máa tán rẹ gbogbo ẹni tí ń kú náà kú o àsìkò ló tó o tí sọlá bó bá sì rí ká tó ti sọ láti má fi torí pọ́nrún tiwọ̀ ọ̀dà tó bá ti di láṣù bá ó tún wí torí pé àmọ́jọ́ dá kú àbí làkọ́rí já kún ni wọ́n ń ka àjọjúmọ́ wọ́n ní táwọn bá ti ń ka làkọ́rí já kún àwọn òní kúnjọ́ náà á ní múra sí múra sí kọ́ mọ́ba kú báwọn bàbá rẹ̀ èso kú àwọn bàbá ńlá àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá rẹ̀ ilé mọ́kù ìrìwẹ̀ ló ti wá làkọ́rí já kú lójúmọ́ ni ọmọ àti làkọ́rí já kú kọ́ mọ́. torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ikú lè wá àtẹni tààrà eléyìí jẹ́ báwọn. raka'ata ad jama ẹ̀jẹ̀ amójútó ọ pàtàkì púpọ̀ nínú àwọn anáfíìlà tó yẹ ká amójútó nù. kí ti ti ògbó ògbó ẹ wò láti gbà yẹn títí tí ó fi di wọlé àkókò yẹn kó o lè fi láago mẹ́sàn-án o lè fi láago mẹ́wàá o lè fi láago mọ́kànlá o lè fi láago méjìlá kó tó di fóònù dátàrí fóònù bá ti dátàrí ńkọ́ o ti parí. àkókò yẹn pọ̀ àbí ọ̀pọ̀ ẹ wo iye rákà méjì méjì méjì tó ń di pé dùhà tó bá pọ̀ jù mẹ́jọ náà ni ẹ wo iye rákà mẹ́jọ mẹ́jọ mẹ́jọ tó yẹn lè ṣe lásìkò tó bá ti ti ṣe méjì òtítọ́ àkàrà mọ̀ fún mi wá kì í máa ṣe irú jẹ tó o máa ṣe kíákíá bí adìẹ ń ságbàdo jẹ ọ farabalẹ̀ sí káká méjì ọjọba adébí tó tún tẹ̀lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam oní ọ̀rẹ́dọ̀ tààrí yẹ àmàlù ummati wọ́n mọ̀ pé tí àwọn àlùmọ̀ mi hàn mí o iṣẹ́ àwọn àlùmọ̀ mi wọ́n gbé hàn mí o ìyẹn ní kí ó tí wọ́n ṣe èyí tí kálukú wọn ṣe títí dídọ́ gbẹ̀ndà àlùkìyàmọ̀ ọlọ́ọ̀tì fi hàn mí. hasanu ha ọ̀sẹ̀ yí kò ha àtẹ̀tọ́dá àtẹ̀tọ́ burú nu sí àlùmọ̀ ni wọ́n fi hàn mí. tọ̀wọ́dẹ́ tùmí màhásì ni àmàlì ha mọ̀ wọ́n rí pé náà ètò ọ̀rẹ́ wájú nínú àwọn ẹsẹ̀ tálùmọ̀ mi ó ṣe. ó náà ni الأذى يماط عن الطريق قلنا لبرود وما تقول جوانا sẹ́mi pé ọ̀rọ̀ tí à ń sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a wà nú ẹ̀ ní ìsinmi pé ojú pọ̀nà ṣe é rí pọ̀ má jẹ́ kí gbogbo ó bọ̀ ọ́ ru wọn náà rí ka mú máa nítorí pọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ téèyàn ń ṣe láti tún ṣe tí ọ̀pá kódà kọ́ bá kéré jù bẹ́ẹ̀ lọ. ìyá ṣe fún mi gbogbo dáadáadáadáa tá a mẹ́nu bá yóò rí kan mú bẹ́ẹ̀ àbábúrú. Ànábì sallallahu alaihi wa sallam ó nínú sẹ́ ìtọ́ta àti nínú sẹ́ àlùmọ́ mi òun náà ni al-adha yumatu an tariq aburú tí wọ́n máa gbé kúrò lójú ọ̀nà gbogbo ń tọ́ bá mọ̀ kó lè sèyàn ní tùtà tọ́ iṣẹ́ rẹ̀ ni wàá gbalada kò sí tá a ti tó gbé lágbọ́n náà bá wa. ọ̀pálábá lórí lójú ọ̀nà ah, ah, ah. eléyìí lè gúnyàn lẹ́sẹ̀ ó sì ra amú kúrò wá sọ sí jìnnà jìnnà níbi tí ò ti ní gúnyàn. èso lásán lórí lójú ọ̀nà mú kúrò nítorí kó lè sún ẹlòmíì lẹ́sẹ̀ ó lè fa dúkìá ẹlòmíì jẹ táyà mẹsìnì táyà mọ́tò ó lè kórìí rẹ̀ bàjẹ́ mọ́tòkò kúkú kàmí wọ̀ kúkúrú ra mọ́tò láyé ìdíkọ̀ tòǹtòrí di eléyìí mú kó lọ́nà. àkàràwọ̀ kan wà ìgbẹ́ ni wọ́n yà sáàrin ọ̀nà gẹlẹ́mà ọ̀rọ̀ la kókó <laughs> ẹ̀rí ń parí. òun náà ní níyàn lára ìgbẹ́ tó ń lójú ọ̀nà àbẹ́ nǹkan ọ̀rọ̀ la kókó lójú ọ̀nà káwọn èèyàn ọmọ kan bí. aláìlórí lọ́wọ́ aláìlérò tó yàgbé àárín ọ̀nà ètò náà wọ́n máa ṣe fún un torípé àná bìsọ̀rọ̀ lọ́wọ́ egbegbe ìlànà ẹgbẹ́gbẹ́ yín dínà síbi ìlànà mẹ́ta nínú àwọn abẹ́ ìlànà yìí ọ̀nà ẹnì kò ní yàgbé sáàrin ọ̀nà wọn tí wọ́n ṣàdúrà fún ọ ní gbígbóná gbígbóná àwọn èpè kanṣukanṣu ẹni tí ewé eléyìí kò ní í dáa ìdí rẹ̀ ọ yọ òrògbò kú ni ẹni tí a ẹyin náà fúnra ara yín ẹkọ kó pè ní ọ̀sẹ̀ ńjọ náà ọ̀sẹ̀ ńjọ náà àjàjà tó rọra tontori délé arọra nkú akókó Islam sáà ń bá ń kò sáwùjọ tí tó bá gbà ń tẹ̀lé islam kò sáwùjọ tí ọ̀dà sáwùjọ àwọn mùsùlùmí. ẹ ní rí káwọn èèyàn kan máa dalẹ̀ sójú ọ̀nà torí pé náà aburú nìyẹn náà aburú tó yẹ ká kókó lójú ọ̀nà nìyẹn. ẹ wá wá àwọn àwùjọ tí tá a wà lónìí ìbàdàn wọn kàn máa dalẹ̀ sáàrin ọ̀nà ni wọn máa dalẹ̀ ká gbogbo wíkíbi. ẹ ó burú lùkàbí lùkàn lọ ká máa wulẹ̀ dá bọ́ọ̀lù àbí òye wa wọn máa gbàdọ̀ sí sáárín ọ̀nà ní gbẹgbẹ kékeré ni ẹrù ìjọba ni wọn kó nǹkan rẹ̀ ẹ gbọ́rọ̀ bá ẹ gbọ́rọ̀ ẹ̀yin náà lẹ́sìn nílùú yóò dùn wò ẹ̀yin náà lẹ́sìn nílùú yóò dùn wò ẹlòmí ọkàn fún àpálábá yọkàn fún ọmọ ìpẹ́kí ní bẹ́ẹ̀ bí àwọn ti sọ di orí wọn lè láwọn sọ ọdún ogún ọdún egún òfò kan wọn mú gbogbo ogun wọn máa fọ ní gbogbo orí títì àwọn òbí yá nílẹ̀ ìbá lọ fún yàn lẹ́sẹ̀ nǹkan tẹ́lẹ̀ yìí bá lọ fún yàn lẹ́sẹ̀ nǹkan bó láti fẹ́ ṣe nǹkan ò wa lẹ́sẹ̀ àárí oúnjẹ tó dáa jẹ bí tó wá sún wa lẹ́sẹ̀ owó tó yẹ ká lọ fi rajà ká ránjẹ ká jẹ lọ ìsìláàmù tó ní ká gbé gbogbo aburú kúrò lọ́nà tó ní mẹ́lẹ̀ o pa lọ́nà mùsùlùmí èsì sọ̀gbẹ́ sí títì akramakumullah tọ́wọ́ sọ páálí kan sáàrin títì fi páálí ṣúgà táwọn èèyàn máa wò pé adúpẹ́ fọlọ́ páálí ṣúgà lọ mú ìwà ọmọdé yìí ọmọ bá ló wúwo máa mú bọ̀wẹ́ ẹ̀rìn kan gbàgbé owó bẹ́ẹ̀ ni àtẹ́gbẹ́ ni a'udhu billah adúpẹ́ fọlọ́ fáwọn yóò bẹ́ẹ̀ sí láwọn gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn á máa mú kó lọ́nà á máa mú kó lọ́nà gbogbo tó lè nìyẹn lára á mú kó lọ́nà. sọlá ìtumọ̀ sí pé Islam wa nínú àwọn ẹsẹ̀ tó kà kún fẹ́ olóore tó pọ̀ tó òun náà nìkan mú nítorí lè nìyẹn lára kó lọ́nà. kọ̀nà yẹn nìkan kan o àti gbé tí lára kó lọ́nà wà lákọ̀ọ́nà yẹn nìkan kéèyàn mú kó lọ́nà anabi sallallahu alayhi wa sallam ọ̀nà wajadtu min masawi a'maliha mọ̀ wá rí kẹ́ni ètò burú ètò burú nínú àwọn tí àlùmọ̀ mi ètò fi hàn mí òun náà ni annakhaa'ati kẹlẹ́bẹ̀ kẹlẹ́bẹ̀ takunu fil masjid la tudfa tí wọ́n há sí mẹ́sálásí tí wọ́n dà pẹ̀lú mọ́lẹ̀ subhanallah pẹlẹbẹ tí wọn ha sí mọ́sálásí àbí kún tẹ ẹfọn sí mọ́sálásí àbí tọ́ tẹ ẹtú sí mọ́sálásí tẹ ẹdà pẹ̀lú mọ́lẹ̀ nínú ètò burú jù nù sọ́wọ́ wọn. torí ẹ wọn tún tọ́ sínú mọ́sálásí má ha pẹlẹbẹ sínú mọ́sálásí má fọkù sínú mọ́sálásí wàá tẹ o dégùn rẹ bá tán o yóò dé yẹn o ẹ̀hẹ́n ìtàn àti sẹ́nà sọ ń bí báyìí lórí pé mọ́sálásí wọ́n yẹn ń fúlọ̀ wọn yìí fúlọ̀ mọ́tíláṣí láyé ànábì sallallahu alaihi wasallam kí ni jẹ́ fúlọ̀ wọ́n fúlọ̀ lé wọn. wọn ò fi wọn fúlọ̀ mọ́tíláṣí ìpè lásán ìpè lásán àtòkúta wẹ́wẹ́ ni máa wà nísàlẹ̀ mọ́tíláṣí. ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá tọ́ sínú mọ́tíláṣí dàpọ̀ bú mọ́lẹ̀ dàpọ̀ bú mọ́lẹ̀ ṣùgbọ́n ti yé ẹ̀yìn náà pé pẹ̀mbẹ́ nínú inú mọ́tíláṣí gbogbo sálẹ̀ rè pẹ́ ni ìdí nù náà fi sọ pé dàpọ̀ bú mọ́lẹ̀ ní ìsìtọ́ bá wọn ti sọ sínú mọ́tíláṣí sọ́lọ̀ fún ìpè wá látòdè nù àkàràmọ̀kọ́ mọ̀ ma tọ́ba tó tọ́jú lọ́mọ kíláàsì náà wà lọ pa ó ti tẹ́jú mọ̀rùkọ́ ngẹ́jì ara ẹ̀ ti tẹ́jú ẹ̀ pé tílẹ̀ bá dé pẹ̀lú máa tutọ́ ti tán kò lè níní lára bí símẹ́ǹtì ẹ bọ́tà ló máa ń bọ́ǹbìtà ń rárá bọ́ǹbìtà tọ́nù itọ́ buru pọ̀ kátó wá kó kátó pé kẹlẹ̀kẹ̀ rẹ kọ̀ ń bọ̀ gbogbo eléyìí má dán wo àbùkù ló yẹn wà á tẹ́ o ẹ̀hẹ́n tó pẹ́ lómi ní ìsìnkàn mọ́ra o ẹlòmíì ọ̀fọ̀ kùn wà láyé tùmọ̀ fi yí òkú mọ́tíláṣí. ẹ ah! bá lọ kọ́ ọmọ oṣù ní alìgbà ó kò sùn wàláhì yóò ti kọ́ kúbà yóò ti máa fi rẹ́ mọ́tíláṣí kí ìsarò kú sábà kọkọlọ rẹ ti lukude ọgbọn mọ ọgbọ́dọ̀ dáwọ ẹ̀yin ọ̀rọ̀ dáná bíi sọ ń bẹ yẹn ó ní ti pẹ̀lú mọ́tíláṣí tí wọn ò ségé ni tí wọn ò fúlọ tí wọn ti fúlọ rẹ wọn bá ti tọ́ bẹ́ẹ̀ pẹ̀lú lọ́fẹ́ dàbò kíláàsì ti ń gbà wọn ọlọ́gbọ̀n wa ni ọwọ́ afọ́nù ọ̀fọ́nù ti gbogbo tó wá gbàgbọ́ ọwọ́ àtọ́kìtì táwọn gbóòórùn tọ́ rẹ mọ̀rùkú yé wa ah, ah, ah, eléyìí jẹ́ báwọn. tọ́ ẹ máa ní òtítọ́ ọ̀dà pẹ̀lú mọ́lẹ̀ nínú mọ́sálásí nínú aburú tó pọ̀ jù nù. bóra lẹni tí ń tọ̀ nù mọ́sálásí. ẹ̀rí òye wa ó láwọn àwọn ará mọ́sálásí ìṣesí wọn bó la mu ó sì fẹ́ ṣe dáhùn lójú ọba tọ̀ bẹ́ẹ̀ tí tí tí ọlọ́run bá fẹ́ sí ọ ìtọ́ ọmọ ọgbọ́n láéláé ni òní rí tọ́tọ́ ọmọ kéènì tiẹ́ bọ́ọ̀nù. gẹ́gẹ́ bí àwọn olórí ikú tí wọ́n láwọn ń jà kó àwọn fẹ́ di Biafra state kan àwọn aláìlórí lọ́wọ́ àwọn ọ̀bọ ọlọ́run gbàdúrà wọn wọ́n wá rú ọ̀ràn tó fi àwọn baba ńlá wọn wọ́n wá lọ́pọ̀ àìníye rẹ̀ tẹ́kọ̀ àwọn olùkọ́ bẹ́ẹ̀ ńlẹ̀ ibo yẹn lẹ́yìn ìgbà tó kún tán pẹ̀lú ọdún púpọ̀ tíyẹn bá wọ bẹ̀ òórùn òkú èèyàn lẹ́mọ̀ gbọ́ níbi tí wọ́n pa wọn dé òórùn òpin èèyàn lọ́mọ gbọ́ níbi tí wọ́n pa wọn dé nítorí pé kò sójú wọn rí ó mú ọmọ àtàná wọ́ràn wọ́n wò pé àwọn ṣe kiriwo kiriwo àmọ̀jẹkújẹ tí ibo kúkú máa jẹ tẹ́lẹ̀ náà tí lọ́wọ́ ọ̀gbọ́n wa ni ìbọn tí kò ní dá tí kò ní sí yọ̀bọ̀yọ̀bọ̀ tí gbogbo yóò ṣubú dálẹ̀ lọ gbéra mo àbá dojú rẹ̀ kọ́ yín tanijọ́ di apẹ̀rin lójú ọdẹ apààyàn ẹ wá lọ kó bàtà kabula kan lọ fàdà arọ kan lọ́wọ́ lójú kan kò tó gbẹ́jọ́ àbá lẹ́gbẹ̀ẹ́ nìkan wọ́n dojú rẹ̀ kó èèyàn mẹ́wàá ni ó mú balẹ̀ àwọn onílàkẹ́ ìjọlọ́ gbogbo dé ìjọlọ́ gbogbo dé wàá gbàrú àwọn ogun àìmọ̀dínyìn bẹ́ẹ̀ di Biafra bẹ́ẹ̀ di Nàìjíríà wàhálà náà ẹkùkù bẹ́ẹ̀ lọ́ọ́ kẹ́ parí ayé lálàbí àmọ́ wọ́n tó kó káfíńdì ọ̀làlùkìyàmọ̀ ayé náà nílé tẹ́mi tẹ́ ń lọ tí wọ́n fẹ́ sọ ńbẹ̀ ni pé àwọn olórí ibú wọn wọ́n bá ya ọmọ mọ́tíláṣí kan àwọn bá ní lọ́kàn jẹ́ wà láàyè wọ́n ya ọmọ mọ́tíláṣí kan ní mọ́nàpẹ̀ ìlú yẹn sí Abakaliki ní àbíbọ̀ àbí wọ́n máa hìá wọ́n máa hìá wọ́n máa hìá ìlú ọmọ dìndìnrín ọgbọ yẹn so wọ́n bá ya ọmọ mọ́tíláṣí wọn ọmọ tó ń sàlàyé wàláhì kọ́lá ń lé wọjá tẹ́kùn gbà mí ọwọ́ ọ̀nù mọ́sálásí wọn ti wọ́n bá gbogbo kẹ́kọ̀ọ́ ọ̀nù rẹ̀ jẹ́ gbogbo kẹ́kọ̀ọ́ pátápátá wọn bàjẹ́ ọkùnrin ní kẹ́kẹ́ la ilaha illallah wọn á ti bàbá láì wọn á yí agbẹ́ sínú gbogbo mọ́sálásí inna lillahi wa inna ilayhi raji'un wọ́n yẹ kí ẹ wà kọ́rẹ́ǹtì o wọ́n yẹ kí ẹ mọ́ntì lọ ọ̀tá ìsìlámù làwọn káfíìrì o kábìrì kan ti tọ́ fẹ́ràn islam o ẹ̀hẹ́n àwọn kábìrì tẹ̀ ń bá gbéńdé kíkiri láyé tẹ́bárí fáwọn náà sì ṣe bẹ́ẹ̀ sí yín torí pé wọ́n ń wò pé kò sì sí wàhálà ni o mo rò pé yé yín ẹ̀hẹ́n tí wàhálà bá di àwọn kábìrì ti ń bẹ láwùjọ yín náà ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé wọn ò fẹ́ràn islam rárá wọ́n ti ti yan onítọ̀hún wò pé kankan náà ní oríire òkú rárá ọ̀gbádùn ọgbádùn ọlọ́sọ̀kọ̀ ọ̀la sọ̀rọ̀ àǹkàlẹ̀ yahudu wala nasara àti àtẹ̀tẹ̀bí àmìlẹ̀tẹ̀ wọn ò lè yọ ọ́nùsọ̀ láíláájú àti kí ọ̀nà òdìkẹ̀ fèrè bíi tiwọn. kí ló fẹ́ gbà nù kọ ìyàgbẹ́ sí mọ́síláṣí nígbà tí èsì pọ̀ fẹ́ sórí gbígbóná ní rán. wàlá àwọn olórí ibú lọ ìyàgbẹ́ sí mọ́síláṣí ẹ̀sìn mọ́ pé kò sí bá ṣe ìyàgbẹ́ tá à ní tọ̀ nígbà tá torí délé ọ̀dọ̀ wa má sọ̀rọ̀ alẹ fún kékeré o má sì fẹ́ràn káfíìrì kan torí káfíìrì kan náà káfíìrì kan náà òtítọ́ fẹ́ràn rẹ dénú o òtí káfíìrì mú káfíìrì kan àtọ fẹ́ràn rẹ dénú máa fún ọ lẹ́bùn sí ọ̀rẹ́ láì tó bá ti wá rí káfíìrì yọọ máa bóyin tó bá rí àwọn mùsùlùmí yọọ máa tìjú máa gbárí orí rẹ sáró kí ló fẹ́ gbà lọ́wọ́ káfíìrì ara àwọn tí ń bá òyìn ẹja nìyẹn ká ó túmọ̀ sí pé àlùwọ̀lẹ́ ìwọ̀lùbọ̀rọ̀ ọ̀gbọ́dún ara rẹ̀ tòlítẹ́ǹtò ni wàlẹ́yà oníkọ́ fẹ́ràn àwọn mùsùlùmí alùpàrọ̀ ọ̀yẹ̀rà fún kábìrì wọ́n wá sọ́dá tìtì jẹ́ ọgbà fún kábìrì ọ̀yẹ̀rà fún mùsùlùmí ọlọ́run má ti sàdáwò torí ẹ nínú fẹ́ràn kábìrì fẹ́ràn rẹ̀ ló ọkàn wa ńlá náà wọn àwọn tó a bá rí tó ti bá rí tó ẹrí tó dénú oríṣiríṣi ọ̀dọ̀ wọn wà o ẹ gbọ́dọ̀ fi islam yìí ṣeré o káfíìrì òfin sọ̀rọ̀ alẹ́ fún o lórí bí tí wọ́n ti ronú kó fi tó ń di alẹ́ òun fi yóò fi ọsùn oúnjẹ ọ̀sán yìí àbí kó tiẹ̀ fi ọsùn oúnjẹ àárọ̀ ní kọ́yákọ́yá torí ẹ̀ ilé ìjẹba àwọn. ọ̀gbọ́dọ̀ tuntun sí mẹ́tíláṣí ọ̀gbọ́dọ̀ ha pẹlẹbẹ sí mẹ́tíláṣí dáadáa dáadáa dáadáa là á máa fi lọ mẹ́tíláṣí bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú mẹ́tíláṣí ẹ̀yà lọ la má bàjẹ́ àyè tọ̀ má bàjẹ́ wọ́n wá sí sàyè gbẹ́bẹ̀ má bàjẹ́ ká máa rántí pé ilé ọlọ́run bá mọ̀ lélẹ́yìí mi ìlú gbà kẹ́nìkan ba lé mi jẹ́ bóun ní ti wá gbà fúnra mi láti balẹ̀ ọlọ́run jẹ́ àmọ́ ẹ má jẹ́ àgbàgbé o nítorí pé ìtaba eh, sáyé náà kí á máa bẹ o gbogbo nígbà tó ti lónìí náà wọ́n fi hàn wá o ká má jẹ́ pé tí àwọn èèyàn bá ń rí wa nìkan là á máa ń ṣe pàǹbẹ̀rù ọlọ tó bá ti kú wákú ọlọ́run nìkan á máa ti fi ọ̀dájú ni á máa ti òfin rẹ̀ lójúmọ́ lẹ̀ ní ẹja bẹ̀rù ààyè ìtọ̀ ni wọ́n pe bí òun sì ń yí àgbẹ̀ ẹ̀bẹ̀ mọ́tíláṣí àbẹ́yìn ò sì lọ sọ láyé ìtọ̀rí kẹ́ ẹ bá Nàìjíríà lẹ́vù àìmọye yóò tún wá kọ́ ọ́ bẹ́ẹ̀ gèlè mọ́ ètò ètò túmọ̀ sí kó farabalẹ̀ yá ni nígbà tó rí pẹ́ nìkan ọ̀wá. torí tó bá ti kọ́ ọ̀rọ̀ ajá bọ́ǹdì rẹ̀ ni lóńdó báyìí lẹ́yìn gẹ̀ọ́ tó tètè tú jáde. tó bá sì já tó bá já bọ́ǹdì rẹ̀ yóò kú. àmọ́ wọ́n yà abẹ́ gèlè máa ní. kò ní dúró sálọ àlá yóò tú lẹ̀ ni torí gbàdá máa ń ké pèsè ọmọ bàtí ń bẹ̀. bọ́ọ̀ bá sálọ ìpín wọ́n wà bọ̀ náà kò síbi tó lè ságbà dhl ni ó gbà dọ́dọ̀ ẹ̀ kákèésì o ọ̀pọ̀lọpọ̀ tí ń fi ẹsẹ̀ kó lọ sí bọ̀ lásìkò tó jò rọ̀ tí ń fi ẹsẹ̀ kó gbogbo pàǹtí bọ̀ láti fi tó ti sàlùwàlá ọwọ́ adéhùn mọ́sálásí ẹni tí wọ́n á tẹ́lẹ̀ báwọn ẹrú ọlọ́run láti fi sọ̀dá yọ́ọ́ máa fẹsẹ̀ kó yọ́ọ́ máa nu ẹsẹ̀ lórí ẹ̀ ó ń dàbí kápẹ́ẹ̀tì àtẹ̀wọlé yóò máa fẹsẹ̀ kó gbogbo ẹni náà máa wá sí kó tó bá wọn ó tó bá wọn ó tó bá wọn gbogbo yóò máa wá wù títí abájọ ọtẹ ní máa tètè dèkìtà. sọdọ abẹ ebi wọn mọ ibi tí wọn tó ti máa kó fún ọgbọ bàtà alẹ tán bá fẹ́ wọlé rẹ ọmọ adúlóbi tó ti nu ẹsẹ̀ wọn fún tó wọlé rẹ ilé Ọlọ́run ọba wa. ilé ọlọ́run ọba wa wá ní wọ́n wá ń fi ìdọ̀tí lòún fi ń lọ ilé ọlọ́run ọba wa ni wọ́n wá ń bàjẹ́ sọ́tọ́ bẹ́ẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ ò jẹ́ máa ẹ̀jẹ̀ àkíyèsí ọ̀pọ̀ àmọ́yé èèyàn ní ra búrẹ́dì wọ mọ́tíláṣí tí ọ̀jẹ̀ ń bẹ̀ yóò sì ra sọ̀rọ̀ rẹ̀ nù ẹlòmíì gan àjẹkùtọ́ bá jẹ yóò tún sọ ọ́nù mọ́tíláṣí ọlọ́nà mọ̀lísìí. àlóbìnrin kan gan-an kí ni ọmọ ń jatọ́ tí wọ́n máa ń dèbọ̀ ọmọ lọ́rùn oṣù mọ́nu mọ́tíláṣí. ó ń dà gẹ́gẹ́ bí wọ́n ti pè ráàkì kan ti kalẹ̀ pé ẹ máa sásọ lórí ẹ̀. a'udhu billahi minash shaitani rajim musibatu. wọ́n á sọ mọ́tíláṣí di ibi tí ọ̀la kan lè. mo ń tẹ̀ ẹ́ sẹ́sẹ̀ ń mọ̀ tó máa. sọ́yìn pé nǹkan mi tí yàn bá fi mọ̀ tó máa nǹkan ọ̀tọ̀ ní sẹ́yìn ọmọ kí o rẹ̀ kódà mo ti fi ṣèdánilẹ́kọ̀ọ́ kí ló dé tẹ̀ máa ti mọ́tíláṣí ilẹ̀ yorùbá yìí àfijọ́ jimá kí ló dé tẹ̀ máa ti gbogbo mọ́tíláṣí jumá àfijọ́ jumá alẹ́ tó sì tọ́ba fẹ́ ti sọ̀lá àtàtọ́ á ní àtàtúmẹ́ntì kékeré kan pé ibẹ̀ láti máa ti sọ̀lá àkọ́kọ́ sábàbí rẹ̀ nípa àwọn èèyàn sí náà tẹ́lẹ̀ náà àbẹ́yìn ní mọ́tíláṣí sábùkọ̀ kún rí kò ní kùn pé kí ni kí lọ́ sọnù kí lọ́ fẹ́ lọ́ mú mẹ́ àwọn tó gbogbo gbògbógbóró pé pé náà ni ọlọ́ọ̀dẹ sọ̀lá lọ́dìjà ọjọ́mọ́ ìgbà náà ó ya yáya sí yáya jáde máa gba àti mùsùlùmí ìwà náà ó ní náà lẹ́yìn fún mi wá sí lọ ọ̀wé èèyàn tí ọmọ wa náà kọ́ ó tún máa bàjẹ́ ó tún máa bàjẹ́ ọwọ́ adá tó ti jẹ fọ́ọ̀sì wọn máa sílẹ̀ kan lọ́sẹ̀ tẹ́lẹ̀ wá sí la ilaha illallah ó ń kú dẹnu ọ̀nà mo pé wò rí kárí níbi tí wọ́n ti kú dẹnu ọ̀nà yá ṣe ń tó sáńpà tẹ́wọ́tẹ́ ń gbọ́ wókè tọmọtọmọ wọn wọ́n tún kú dẹnu ọ̀nà mọ́sálásí ń kọ́ lásán kọ́ wọn ní ará àdúgbò yẹ ọlọ́ mọ́sálásí so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ kẹsẹ̀ wọ́n kàn máa rọ́ fún mọ́ṣáláṣí ẹ̀rẹ́jọ́ máa mọ̀ fẹ́ bá nǹkan kan jẹ́ nu mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀gá gbogbo wọn ti tún nǹkan ìṣe báyìí ó yẹ kó lè bàjẹ́ díẹ̀ mo sì yí bọ́tù ìwọ òtún mọ́sálásí ṣe má bí kò bàjẹ́ kò bàjẹ́ àwọn ọ̀dájú pé orí ibú ń dọ̀ọ́lá mu orí ibú ń dọ̀ọ́lá mu ẹ ò ní ìdílé àgòjò ẹ̀rọ ọlọ́ọ̀kan ọlọ́ni wọn kún mọ́tíláṣí láì táni àrẹ bá dá ládàá tó pọ̀ ní ọgbà lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ọ̀bẹ wa ká béèrè àníyàn rẹ̀ ṣùgbọ́n nìkan ní ìsìn torí ìbínú ìbínú orí àtọ́jú orí ó lè lóun bínú ẹni kọ́ náà wò kékeré tá ń bẹ̀ tá a sọ pé àlékún kan wà ní ẹ̀ lẹ́kùn tó ti wà á lẹ̀ tipẹ́tẹ́ wọ́n á mọ pàpàjá ó lè mọ̀ọ́mọ̀ ọkọ̀ mú kíní kan ó ti fọwọ́ yí epo mẹ́sìnì rẹ̀ ọkọ̀ fèrè ara rẹ̀ fẹ́ràn abẹ́bí wọn kọ́kọ́ tẹ́ wa lọ́rùn ẹgbọ́ wéèrè ọlọ́dẹ orí ọlọ́dẹ orí tẹ́kọ̀ wá ta ó ti burú bóńdé náwó tó ṣe tó ṣe yìí ó fi tẹ́lá tó ọ̀kan gan inú rẹ̀ ọmọ àdùn tó tó àti ẹ̀dúpẹ́ fọlọ́ ẹni tó kọ́ tó kọ́ àti àìgbọ́ àti owó àti kọ́ lè tó dáa ju eléyìí lọ fún wa àmọ́ òwe tó wà yìí náà bọ́ bá dá a báyìí náà tó burú ni ẹrẹ lómi ni sìn yọkàn màmá màmá ewúrẹ́ dídọ ní ọmọ abẹyìn kó yọmọ abẹyìn kó bí gbàdí ara bá hu ewúrẹ́ yọmọ abẹyìn kó yọmọ abẹyìn kó ẹmọ pété máa dé ti báyẹn kí ló ṣẹlẹ̀ yọ padà díran yìí sọdá abẹ mọ́sálásí wọn ṣe ń bẹ ní ìsìn wọn sáàyè tọ ọbẹ pẹ̀lú ìgbọlọ àìmọ̀ ìgbàlẹ gbàgbẹ ńbẹ níbi ìbá ìta wà yìí àìmọ̀ ìgbàlẹ gbàgbẹ ńbẹ gbàtí wọn wá fẹ́ tọ̀ wá ní dúró ló tán tí ayé tọ̀ ọ̀ ẹ kọ́ máa ti ayé tọ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ nígbà tí ọmọ ti lọ aró oko tí bàbá ti ń fojú rí gbòǹgbẹ̀ bàbá ti ń fọwọ́ kó gbòǹgbẹ̀ tó kọ́ mí èèyàn sẹ́kì tó kó tẹ́ ara ẹ ló lè kú ìtàn fún ọ. wọ́n ti ẹ̀sìn gbà kan wọ́n fẹ́ tí ìran rẹ̀ máwọn tí ń wá dání lẹ́kọ̀ọ́ bí ẹ bá ní kìlọ̀ fáwọn tí ń wá dání wọ́n máa yà gbẹ́ mọ̀ níbi rárá dáná ọ̀n wá dání lẹ́kọ̀ọ́ yóò tún wá <laughs> tọ torí di eléyìí mọ́sálásí yẹn máa tún ṣe ní akramakumullah ẹ wà ní mọ́sálásí tá a wà yìí tó ń tí bó ti ṣe jẹ́ pé wọ́n fúlọ̀ rẹ̀ ní nǹkankan tí gèzèké táìsì tí wọn ò sì rẹ kọ́ máa dán tẹ́ o kẹlẹ́ ha kẹlẹ́ bẹ́ẹ̀ bí báyìí kọ́ máa tẹ̀ akramakumullah tó lè fọ́n kúbì kọ́ máa tẹ̀ àbí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láti ṣe kárí ọ tọba ti sẹbi ọyà tètè fẹsẹ̀ kú ó fẹsẹ̀ kú dáadáa ó fẹsẹ̀ kú dáadáa ọlọmọdé wọn rí mi wọn mọ mọ kó lọ ẹsẹ̀ àtàbí òye wa. gbogbo ẹ mú lọ díẹ̀ ń gbìyànjú padà. Thank you. torí di eléyìí àtẹ̀mí àti wọ́ ọ̀ràn yẹn gbogbo àjọ ni ò ká tún mọ́síláṣí sí ká tún mọ́síláṣí sí nínú àwọn àbùkù tí wọ́n fi ń ka mọ́síláṣí tí ọ̀yọ́ kọ́ máa ṣẹlẹ̀ iná ni irú dáàrí ti ń ṣẹlẹ̀ nínú mọ́síláṣí wa ń bì báyìí ẹ̀rí gbà wọ́n kan tajà lóde wọ́n ti wá sọ mọ́síláṣí di ilé ẹ̀rù mo rò pé ẹ̀yìn òrírí ẹ̀ kúkú wá mọ́síláṣí tààrà ẹ̀rí gbogbo mọ́síláṣí wọ́n ti sọ di ilé ẹ̀rù eléyìí ọba amúrara ni ọ̀pọ̀ mọ́sálásí lébi ti wùlé òkèrè mà mọ́sálásí ti sọ̀ mọ́sálásí ti sọ̀ tẹ́nìkan lè máa kọ́ ẹrù sí agbọ́dọ̀ pọ̀ mọ́sálásí lé ilé ọlọ́run ọba lélẹ́yìí wọn à ṣe mọ́sálásí kalẹ̀ kẹ́nìkan lè máa kọ́ ẹrù bẹ̀ ọ̀ntajà ọ̀tajà tí mọ́sálásí ọba gbowó lọ́wọ́ rẹ̀ lórí fún ọ̀ntajà níwájú rẹ̀ ó ti gbọ́dọ̀ sọ mọ́sálásí ilé tó máa kọ́ ẹrù sí agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí mọ́sálásí gbọ́dọ̀ lálàkóso tí wọ́n lálàkóso tó mọ́sálásí ètè ilé ẹ̀rù ìfẹ́ǹsẹ́ táwọn mílíọ̀nù fi máa sun mọ́sálásí tó fi máa gbóbi wá bẹ̀ wá máa bá kẹ́kẹ́ bá ti gbọ́ fún wọn ṣe bẹ́ẹ̀ nígbà kan níbi ìdáyìí náà gbogbo rọ́bì náà fẹ́ fọ́kì náà ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mọ́sálásí ọlọ́ọ̀ ẹnìkan wà lọ mọ́bìn wa lọ́mọ bóbi sunu mọ́sálásí nígbà tí wọ́n ti bá ìgbàgbà kúta ojú ẹ̀fẹ̀ ilé ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ kàn mọ́síláṣí lé jàmá kí ló burú nínú kọjá pé ń gbàtà wá dánilẹ́kọ̀ọ́ àríkè mọ́síláṣí ọ̀mọ́tò a sì mọ́wọ́ àgbà láì retí kẹ́nìkan kan dúpẹ́ fún wa àfọlọ́ kí ló dáa tó kápẹ́ gbogbo àgé tí wọ́n fọ́n ká dànù akójọ sáyè ibi tó yẹ kó dúró torí pé wọ́n ti ṣe tiẹ̀ èmi náà ṣe eléyìí náà ṣe a wàláì lọ síwájú mi. bí n bá pati tí wọ́n pati tí wọ́n pati ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ káfíìnì náà bá a tún ṣe o. sẹ́yìn pé ojúṣe àwọn mùsùlùmí là ṣe o káfíìnì kan sì jọ́ àbá àdé. torí ẹ̀ dákun ẹ jẹ́ ká pọ́n mọ́síláṣí ọlọ́run ọba wa lé kọ́lọ́run ọba olùbá fún àwọn náà lè. ibi tọ́lọ́run fẹ́ràn jù lórí ilẹ̀ náà làwọn mọ́síláṣí ibi tọ́lọ́run kórìíra lórí ilẹ̀ náà làwọn ọjà. kí ló fi tó fi jẹ́ kọjá lẹ́ka ẹ̀ka mọ́sálásí kù ẹnì kí wọ́n máa lọ ọjà lójoojúmọ́ ẹ̀ka láàrin wọ́n máa lọ mọ́sálásí bẹ́ẹ̀ làwọn aláìfẹ́ lọ́wọ́ bá sí kọ́lọ́ mọ́ sètì wà bẹ́ẹ̀. lẹ́kẹ̀ẹ́ta jama oní wọ́n ní àwọn kan nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wọ́n ní ya Rasulullah ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run dhahaba ahlu dukuri bil ujur àwọn olówó wọ́n ti kó gbogbo ẹ̀san lọ́mọ́ wa lọ́wọ́ tán o àwọn olówó wọ́n ti kó gbogbo ẹ̀san mọ́ wa lọ́wọ́ tán o kí ló dé yusalluna kama nusalli àwọn náà ti sọ náà gbígbọ́ náà ti sọ láti àwa láì ويصومون كما نصوم أو ناس الصيام يا جماعة ننسى الصيام ويتصدقون بفضول أموالهم وفيما فيه تفعل siyam àwọn náà ṣe siyam wàlẹ́ àti sàrà tí wọ́n wá ń ṣe pẹ̀lú owó wọn yìí àwọn onídàárí ti sàrà kò fi wù wọ́n pé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà kí wọ́n wà ń kọjú ọ̀dà tuntun wa lọ. àlówó láyé ó tún wá jẹ́ ni tó tún ní kò tọ́ga tuntun wa lọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà kìí ti pé lára ní dà wọ́n láàmú o. ṣùgbọ́n àwọn náà ń fẹ́ kánà bí ọ̀tọ́ ka ti fáwọn iṣẹ́ wo làwọn náà lè ṣe táwọn náà fi gbarú ládàá wọn tó ti fáwọn náà lówó táwọn lè ná. tọ́ anábìyẹ sọ̀rọ̀ lọ́ ẹ rí i pé ẹ̀kọ́ ńlá làwọn sọ̀hábà ń wa o àwọn tiwa ọpọlọpọ táwa rí sẹ́nìkan lówó táwa ò ní àwọn ọmọ pẹ̀gàn rẹ̀ nì àwọn ọmọ ọba jókòó kò ní mà jókòó ọba dìde kò ní dìde dì kò ní dìde ọba kò ní sọ ní ti àwọn sọ pé lówó ìsọlọ àti rẹ ló bò òtútù lówó ọpọlọ jùlọ fẹ ẹyìn ká máa dáhùn àtàkàtà tí ò bá lẹ fẹ láti fi hàn yín pé kí ni kí ló ní kẹ́nìkan ò nírì ó ní bí wò nírí máa wùlẹ̀ tán rẹ jẹ ẹnìkan ti nírú rẹ rí àmọ́ wò nírú ẹ sí ọ̀rẹ́ láéláé dípò kó o sílé ayé rẹ jẹ́jẹ́. àkọọ́lẹ̀ a ní gbéka tiẹ̀ ló ń gbéka torí pé ìbínú rẹ kọ̀ ọ̀ràn tiẹ̀ ìbínú rẹ kọ̀ ọ̀ràn tọ́lọ̀ ó fún torí ẹ̀ àwọn sàhábà wọn bínú àwọn olówó yìí wọn bínú wọn torí pé ṣe sàrà táwọn ò lè ṣe o ṣùgbọ́n bí ọkọ àwọn ní nǹkan ta ìlówó táwọn náà fi lè lé wọn bá tó bá di lọ́la táwọn náà fi lè wọrú àlìjáná tí wọ́n bá wọ̀ wọ́n rí wí anábì sallallahu alaihi wasallam wa dá wọn lò àwọn ọlẹ́yìn tó kọjá àlọ́ mọ́ ọ̀húnlẹ̀ kó máa tó sọ́dọ̀ kó náà kí ló ń dá yín ìbọn náà ti ìtẹ́yìn náà lè máa fi sàrà fún un púpọ̀ àná lè máa fi sàrà bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ ìbá gbogbo wa wí o mi ò lówó ان بكل تسبيحه صدقه وقل سبحان الله جبات في سرانا يعني في وانا من دول سبحان الله جواب سران وكل تكبيرة صدقة وقل الله أكبر سران وكل تحميدة صدقة وقل سبحان الله وقل الحمد لله سران وكل تهليلة صدقة وقل لا إله إلا الله سران وأمر sàrà ni gbogbo nǹkan ìdájọ́ fún sàrà ni wọ́n fi kan ọ̀dọ́dọ̀ ó ní ìbálò lẹ́nìkan nu yín bá báyàwó rẹ̀ lò sàrà náà báyàwó rẹ̀ lò sàrà náà ló tún jẹ́ fún ọ subhanallah eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá oríṣiríṣi ọ̀nà ló tún máa gbà gbalada ìyàwó gbalada ọkọ náà gbalada. alábẹ́ni bíbáyàwó rẹ̀ nù sàrà ni ọmọ yàrá fún ọmọ wọn ní rẹ̀ anábì sọ̀rọ̀ bá àti. kẹ́mi ọ̀n anábì ni ọ̀rọ̀ ìtum lówó bọ́ọ̀hà fi haram ẹ sọ fún mi tọ́ba ti abẹ́ rẹ̀ bọ́nú tọ́ba ti abẹ́ bọ́nú abẹ́ obìnrin tọ́jú ìwọ̀ fún un akana alayhi fiha wizr ǹjẹ́ yóò wá tara rẹ̀ dẹ́ṣẹ̀ bí àbí ò ní tara rẹ̀ dẹ́ṣẹ̀ ìdáhùn náà ni pé gbogbo ẹni tó bá ti lọ ka bẹ́rẹ̀ bọ́ náà di obìnrin tí èsè tiẹ̀ ó ti ṣe zina nìyẹn ó ti dárùn ọ̀daràn paraku ọ̀daràn burúkú ńlọ́ọ̀dà nìyẹn. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn múmìnì nìyẹn àwọn tó máa ń ṣọ́ abẹ́ wọn wọ́n pa abẹ́ wọn máa ní àyàfi fúnyàwó wọn wọ́n pa abẹ́ mọ́ fúnyàwó àbúrò máa pa abẹ́ mọ́ fúnyàwó wọn náà àbúrò máa pa abẹ́ mọ́ kọ́kọ́ rẹ̀ ńgbà títí kọ́ gbádùn ọkọ ò ní pa abẹ́ mọ́ fún yàwó yàwó ò ní pa abẹ́ mọ́ fọ́kọ nítorí kó fi ṣẹ̀rí àsọpọ̀ laysa bayna ar-rajuli wa bayna zawjatihi awra kò sí ìhòòhò láàrin ọkọ àti yàwó. àwọn ọmọ abẹ́lẹ́kẹsẹ̀ ẹ̀rìmánu àbáwọn obìnrin táwọn ọkùnrin yẹn ní kápálẹ́ lórí tí wọ́n jẹ́rù wọn wọn ò ní pa abẹ́ mọ́ tiwọn náà فإنهم غير ملومين àìpabẹ́ mọ́ fún ìyàwó ẹ̀ àìpabẹ́ mọ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ àìpabẹ́ mọ́ lọ́dọ̀ ẹrú rẹ̀ eléyìí ọ̀tọ̀ dání ẹbú eléyìí ọ̀sán ọ̀dà ni èbú ṣùgbọ́n bàmánì mi tọ́kàn ọ̀rọ̀ àdáàlì ẹ̀dọ́ bá wọ́n náà mi tọ́yàtọ̀ sí tọ́lọ̀ ti wí láti gbọ́ bùkátà rẹ̀ tọkùnrin máa ní tóbìnrin látàrí kò ń ṣe ìdínákáyé ọ̀daràn látàrí pé ọ̀nlọ tún wá ọ̀sẹ̀ kan òfin gbòdì rẹ àbí vaseline náà lòfin gbòdì ọ̀daràn àbọ̀ òfin dì gbòbìrì ọ̀daràn. fọ òòlù ikọ̀ fún mi làádùn àwọn eléyìí lẹ́ni tọ́ta yẹnu àlà náà lànà mi sọ pé ǹjẹ́ téèyàn bá ka bẹ́ẹ̀ rẹ̀ bọ̀ di obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ṣé yóò tara rẹ̀ tẹ́tẹ́ àbí òní tẹ́tẹ́ muttafaqun alayh yóò tẹ́tẹ́ tàbátì wàá mọ̀ pé yóò tẹ́tẹ́ àjẹ́ ike fakadhalika idha wada'aha fil halal bẹ́ẹ̀ náà ní bá kìdí yín bọ̀ di obìnrin yín kana lahu ajr wàá tara rẹ̀ gbaládàá náà rawahu muslim al-imam muslim ló gbà wá. nínú dáadáa títí oní àní subhanallah kí ẹ bá ti ti ti tọ́ka sí allahu akbar alhamdulillah la ilaha illallah ìmọ̀ àfòrò àwọn èèyàn láti ṣe dáadáa ìmọ̀ àpọ̀ ìbàjẹ́ fún wa ìmọ̀ abáyàwó rẹ lò nínú sàrà ìmọ̀ abáyàwó rẹ lò nínú sàrà eléyìí túmọ̀ sí pé ọ̀dọ́wọ́wọ́ ìyàwó yín ni kẹ́ẹ́ jẹ́ kọjọ yín lójú o ọkọ yín ni kẹ́ẹ́ jẹ́ kọjọ yín lójú o ẹ má ṣàtiwọ́ náà rọrùn ẹ sọ́ra o ẹ má ya yàkuyà ẹ má ya panṣágà obìnrin o ẹ má ya bàbá onídìínàkùnrin o torí tá a bá ta yìí tán kọ́ àlùkìyà máa ń retí wa o. kábẹ́rù ọlọ́wọ́n bá wa ó tí lọ́kọ̀ọ́kan ọ̀gbọ́dọ̀ sí ìdínà á ń bọ̀sibọ́sí òtí lọ́kọ̀ọ́ ìdínú tó fi ṣẹlẹ̀ tó fi dá lórí pé ẹni tó bá ti zina tó bá ti zina láì lọ́kọ rí láyé ó ti zina láì láya rí láyé wọ́n jẹ gbọgọrùn tí ó tọ̀ wọ́n lára dáadáa á wá gbé wọn jìnnà fọ́dún kan á gbé wọn á gbé wọn jìnnà fọ́dún kan kó tó di padà sílùú ìyá wọn ni tí wọ́n bá jìyà yìí àti wàlìjẹ́nà wọn jọ gbé ndàlù kìyàmà oníbà wọn máa bẹ tàìtẹ́l mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́. ìnṣà àfà àdùn wọ́n ìnṣà àdùgbẹ́bọ̀ tó bá wọ ọlọ́run lè sàmójú kúrò fún wọn tó bá wọ ó sì lè fìyà jẹ wọn ó ní garanti. ẹni tó ti wá lọ́kọ rí ó ti níyàwó rí ọba àmọ́ sí ọkọ ní ìyàwó ọba àmọ́ lọ́dọ̀ rẹ̀ ní àmọ́ ti lọ́kọ rí o ti níyàwó rí o tún wá lọ sí zina anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alukurani ti ṣe kọ́kọ́ tọ́ka sí nínú àyà tọ́lọ́mọba tọ́pa rẹ ní kíké tí ò òfin rẹ̀ rẹ́ ike á sọ wọn lóko títí tí wọ́n fi kú ni á sọ wọn lóko títí tí wọ́n fi kú kí ló pọ̀ jẹ́rí kí ló pọ̀ òṣèré tó tún fi lọ́ọ́ di zina wọn á ní kí ló dé tí wọn fi sọ wọn lóko torí pé gbogbo ara lọ́gbàdùn jọ́nà tí gbogbo ara ó lè jìyà nígbà tó bá kú wọn sọ ní oko tí gbogbo orí ọ̀fọ́ dànù tí gbogbo àyà rẹ ọ̀fọ́ dànù tí wọn náà ọ̀fọ́ dànù kálukú bá sinmi ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́. akramakumullah pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin oníbẹ̀rù Ọlọ́run onízìnnà ni wọn o bí sẹ ń gbé kúkúrú ní gbé gíga o bí títí ń ké ti sara ní ké ti ń rìn o àwọn ìyàwó tí ọ̀wá jọ lójú tí gbogbo aago ọ̀bá lùkò ní wọlé kí gbogbo aago tó lù ló sì jáde kò ní wálé ó ní ìyàwó tó ń fi sílé ọmọ àrùn pa ìwọ tó ń lò ń kọ́ bàbá ń zìnà ọ̀daràn lọ́jà wọn bẹ̀ kó sì má túbà lọ́jọ́ kú rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lè sàánú rẹ̀ ń jọ gbìndín. ọ̀pọ̀lọpọ̀ ǹjẹ́ òjò ọlákòjọ nù àwọn aṣẹ́wó ní kóká gbogbo tí o lè ti fúnyàwó tí o lè ti dákan ní ẹgbẹ̀rún rẹ̀ fúnyàwó lé ní ti fáwọn aṣẹ́wó rẹ̀ lódì àwòrán òbí lẹ́ ó sì bẹ́ẹ̀ náà àwọn obìnrin náà tí ò ní bẹ̀rù ọlọ́run àwọn àjàmbá forí ti ọ̀daràn tó ṣe ike yóò máa tóbi rẹ̀ sákọ̀kọ̀ ni ojoojúmọ́ ní ilé lè ti sùn pápá sí ìdí rẹ̀ ojoojúmọ́ torí kọ́kọ́ ọmọ bàá súnmọ́. ọkọ wa ní kí ló dé tó ń gbé di ìta fóun ó láwọn ẹni tó máa yẹ rẹ̀ mọ́ máa gbé fún un. la hawla wala quwwata illa billah innaka la mujrima wallahi ọ̀daràn ni ọ. bẹ́ẹ̀ lóbìnrin mi sọ aláìníbẹ̀rù ọlọ́ àwọn ẹni tó máa yẹ rẹ̀ ló máa gbé fún un. ẹ sẹ́yìn máa tún eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà ó ti jẹ́wọ́ kó ń sìn náà lò inna lillahi wa inna ilayhi raji'un. iṣẹ́ ìṣe sẹ́nu mi fi ń bí máa fún ẹnìkan ta ìsì ń gbé tọ́ ó ń bá wọn kó ń bá wọn tọ́jú ẹ̀ subhanallah ó wá ní ẹni tó ṣẹlẹ̀ ní pé méjì ń tiẹ̀ nù àwọn ọmọ yìí mẹ́rin yóò kù bàbá bí bàbá kìnnìkan ni ìwọ náà owó tí wọn ni wé tí ah, wọn lójú kó owó tí ọlọ́mọdé abádàwó pàdé obìnrin ìbádá ayé ìbádá pọ̀ ẹ wo ní tọ́lọ̀ ń gbèdé obìnrin pamọ́ sí gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ yóò sì tún sí yóò sì gbogbo ẹ̀ yóò sì gbogbo ẹ̀ yọjà yọjà yọjà gbogbo lébẹ́lì títí tí wọ́n fi débi tí wọ́n lọ ọ̀daràn ah, obìnrin lọ dára jù níbi kí wọ́n ṣe zina wàláhìí kẹlẹ́ àwọn lọ dára jù àwọn lọ dáràn sòkòtò mà sí pé wọn náà tó ń bá ṣe dìnnà èèyàn dáadáa ní ọ̀daràn paraku torí di ilé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ah, ọjọ́ ìgbẹ́ni àfihàn àmọ́ máa ń bọ̀ yóò máa tóbi lè sọ̀rọ̀ ìfọ̀ ọjọ́ tó ń gbé gbogbo ń tẹ́ gbé pamọ́ ní ọ̀hàn gbogbo ń tẹ́ gbé pamọ́ ní ọ̀hàn wọ́n ní nílùú kan bẹ̀rù arábìnrin kan bẹ̀ ọ́n ọ wà lọ́dọ̀ ọkùnrin kan fọdún pípọ̀ kọ̀rọ̀ ma bí wọ́n á ní àwọn bàbá tóbìnrin yẹn gbọ́dọ̀ rẹ̀ àwọn náà fi fọ́kùnrin yẹn nítorí pọ́kùnrin yẹn máa ń ṣe dáadáa sí wọn gbàdúrà dídí wọn wojú pé ó lóyún ó lóyún fọdún kọ ọ̀rọ̀ tí ò lóyún àwọn bá wọn á bá wẹ́nìkan tí ọmọ wa bá sùn tí ọmọ wa bóbìnrin sùn kọ́sà lè bí ma tú láti fọkùnrin ọkùnrin náà sì ń bá sùn òun náà sì ń lóògùn fún àwọn náà lókùn díẹ̀ káàtó fún ń lóògùn ojoojúmọ́ ń bá sùn abánibásùn kan òun náà sì ń bá sùn àwùjọ bìlẹ̀ ó fi wá doyún sẹ́wọ̀n ọkùnrin ò ní mọ̀ pé nǹkan ni ó lóyún fún obìnrin sì mọ̀ pé ọkùnrin tì í ni tí ń bọ̀ ń sùn ló ń lóyún fún ó fi wá bímọ mélòó fún bàbá eléyìí tọ ọkùnrin tí àwọn abàsùn wọn bàsùn débi kó bímọ mélòó àwọn àrùn tó náà nísìn bíbọ̀ ní ká lọ́kọ̀ kàkà tẹ́lómi ó máa bá nìsú ọwọ́ alẹ́lẹ́ ó lè dànù tọ ní ìsìn ẹ̀rí ọkàn wa ń jẹ tí kò wọ́n sọ fún àwọn ọmọ yìí kékeré ṣe bàbá wọn nìyí àbí báwo àbẹ́ ìgbọ́n kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbọ́n kan bẹ́ẹ̀ kí lọ wá dèjì sí náà dára burúkú bí ọba wọ̀ kan ìkọ̀kọ́ lẹ̀kọ́ lọ fẹ́ lòun kò bímọ lọ́dọ̀ ilé kò túmọ̀ sí pé kò lè bímọ lọ́dọ̀ ẹlòmíì obìnrin yóò bímọ fún kò túmọ̀ sí pé tó náà bá fi obìnrin mi kò ní bímọ fún àyìnbó irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé wa táwa wáyé àbùrọ̀mọ́ wa sì zìnà jàmá ò tún ní bẹ̀rù ọlọ́run ọkọ rẹ̀ nri. O si ó sì sílẹ̀kùnlẹ̀ fọkùnrin ọlọ́kùnrin ọ̀wọ́lé tààrà láìkalẹ̀ ó sì rọ alọ kí ọmọ síbì kan ọmọ sunkún sáwọn ọlọ́run ra fún ẹ má bá rẹ̀ àwọn máa ń sọ pé gba ìyá rẹ̀ ṣe kínní kan lọ́wọ́ wọn ò tí ì bí dájú kọrin wàá lómi inú àwẹ̀ wọn ò tí ì bí dájú kọrin wọ́n lè gba wolowolo ìyá rẹ̀ ṣe kínní kan nígbà àwọn arúndúrúndú là máa gbórin àbẹ́ẹ̀ rí nǹkan mú so torí ẹ̀ wọ́n fi bisikíìtì tọmọ ọlọ́mọ jẹ ẹ̀mí ọmọ wa gbà pé ìyá òun dára kan gbà náà ní tẹnẹmẹkùn yẹn every year there is something strange that is happening at this very moment. sẹ́nu pé ẹ̀rí ọ̀kọ́ akramakumullah sọ́dọ̀ abẹ́ òsì lọ́kọ̀ tiẹ̀ bá wo lórí ikú náà wọ́n lọ yọba òsì ẹ̀bẹ̀rù kọ́ lọ́wọ́ sọ̀dí rẹ̀ digi. <laughs> ẹ̀mẹ̀kọ́ kò sí sọ́nà òní sí yóò ní ẹyẹ ẹyẹ gbà mí ti gbà ọ́ pẹ́tù ni ó sì tó kòtò ńlẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sọ́dà gẹ́ẹ̀sì. wàláì dáadáa wo ló ẹ̀ bá tẹ̀lẹ̀ káàtì ti tòkòtò dì ma mo sì ní rọra tẹ́tí ní kányé o yẹ mo sì yẹ kọ́ máa ṣẹlẹ̀ tó lórí ibú gbogbo nù torí di eléyìí ẹjẹ abẹ́rù ọlọ́run ẹ̀yin màmá màmá ẹ̀yin àǹtí àǹtí ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ́ ń wọlé ọkọ ọjọ́ tó bá ti lọ́kọ ọkọ ti ẹni ẹ o ó di ọtí ọlọ́run kò bá da kò bá má da ó di ọtí ọlọ́run ojú rẹ̀ ọ̀pọ̀ tó fi lọ gbà bàbá ẹ̀ fi ọlọ́run pé ọtí ọlọ́run ọlọ́tí ọlọ́run bí ó débẹ̀ sí ọtí ọlọ́run rọ́bì ó di ọtí ọlọ́run ó ṣe sùúrù kálukú náà ṣe sùúrù kò sí obìnrin kan tó wà ní ọkọ kan tó dùn mọ́ hundred percent gẹ́gẹ́ bí òsè sọ́kùnrin kan tó fẹ́ ìyàwó kan tó tẹ lọ́rùn hundred percent kò sí kálukú ọmọ ṣe sùúrù fún àwọn náà tó lè túmọ̀ sí pé sọ ara rẹ o sọ ara rẹ kọ́ ọmọ lọ sí ìdìnnà o sọ́ra rẹ sọ́ra fúnra nù ara sábà bí nù lóbi jẹ́ pé kì í wù àwọn ọkùnrin láti fẹ́ obìnrin tó jẹ́ ẹni tí ń tilé ọkọ kan bọ̀ kì í wù àwọn ọkùnrin kì í tún wù wọn láti fẹ́ obìnrin tọkọ rẹ̀ kú torí àwọn sábàbí pọ̀ ń bẹ̀ ẹ̀hìn ó lè kọ́kọ́ òun fi tẹ́lẹ̀ ńlágbára jù ọ lọ àbí òye sọ́pìn wa nìwọ tí ọba àti àdánwò kọ́kọ́ ńlẹ̀ àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ ibi tí ọlọ́run rọ ni kéèyàn ó sì máa tún kọ́lé báyìí yẹn báyìí àbí kó tilẹ̀ kọ́kọ́ rẹ ní kó ikú àlẹ́ mọ́ni tí ọba fi dúkú torí ẹ lọ yí wa ìpadà ẹyin obìnrin o torí ní ìsinyìí báyìí ẹlòmíì ń wọkọ kò tí ì rí kò tí ì rí nítorí pé ní ìsìn ilé ọkọ kan ní ti ń bọ̀ òun náà tí wọ́n á lè fún wa lóhùn bí ẹ̀dá pẹ̀ ní tí ó ti níyàwó rí ni ká ẹ̀bùn wa ẹ gbọ́rọ̀ bá ìwọ jẹ́ tó kún bọ̀ ọ̀bẹ tó kún bọ̀ so ó túmọ̀ sí pé àbòsí nìyẹn ọlọ́run ọba kó tún lè kálukú wa jẹ àwọn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì tí yẹn máa fi gbà ládàá ọlọ́run ọba kó fún wa jẹ lọ́rọ̀ ẹni ọlọ́run kò fún wa sọ níṣẹ́ tí wọ́n fi wàá kù ọlọ́run ọba kò fún wa sí ọlọ́run jẹ́ kí dáadáa wọ́n tẹ̀wọ̀n ń jọ̀gbìn ní alùpùpù ọmọ àlìjẹ́nà ní kọ́lọ́run dákun kò sí wa ọlọ́run dákun mọ́ sí wa lọ́ máa ná kọ́ máa ná tara wa jáde o mọ́tò jà bọ́ ná tó subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wọ́n ní kí òsínú àṣejù ṣé ń bẹ nínú pé àfẹ́ gbé aburúkú lọ́nà irú àwọn tó máa ń páàkì mọ́tò sójú ọ̀nà gbòòrò tẹ́gbẹ́ tipátipá ní ìgbà mọ́tò méjì wọ́n tó máa ṣe dọ́bù pátá lọ́nà tó yẹ pé tipátipá lọ́kadà gan fi máa rọ́nà kọjá tí yàn lè lọ rìpọ́tù fáwọn agbófinró kò sí tó burú mbẹ̀ táwọn agbófinró kan bá wà sẹ́kọ́ ní mọ́tò tí máa wọ́ mọ́tò. sọ èèyàn lọ pè wọn kó kán wá tí wọn bá wá ní mọ́tò tí máa wọ mọ́tò tí wọn bá ní páńpẹ́ tí wọn máa fi táyà kọ wá san fáìnì wọn ibi tó ọmọ pàkìtì ń bẹnu pé yẹn ń gba burúkú torí pé aburú kan lè ṣẹlẹ̀ sẹ́nìkan tí ó bùkátà ká tètè kọjá tètè gbé kọjá ó lè kú ó lè oríṣi aburú mi tágbára òní ká wọ́n ní sí lára rẹ̀ náà tún ni àwọn tí máa ń ṣàjọyọ̀ tí máa dínà bẹ́ẹ̀ ni aburú làwọn náà lójú ọ̀nà ojú ọ̀nà dáńsẹ́ kí mọ́tò ọmọ akọjá kí máṣínì ọmọ akọjá kí náà ń ti sí tó bá gbẹ bá ló tẹ fẹ́ náà náà dànù ẹ lọ sí orí pápá àwọn ọmọ sùkú gbogbo gẹ́gẹ́ bíi ta ni ọ̀jẹ̀ kẹtù lọ lọpọ kẹtù lọ yípo kẹtù lọ segini ó sì lè ti yí wọn mọ lọ́wọ́lọ́wọ́ sọlẹ ìjẹbù ti ṣe jẹ owó wò lọfẹ náà owó fò wò lọfẹ náà wá dí àjẹ tó akọfẹ náà kọ wá di kékeré kí wọn sọ náà. anything wọn ní sábàbí wo ló lè ṣe káṣí ló lè mú wa ṣe jámù ní sábàbí tó lè mú wa ṣe jámù lójò jòtí máa ń rọ wá bí wọ́n sùn òjòjò ẹ gbé àlè tẹ́rígbà ká máa lọ ká máa bọ̀ tírù rẹ̀ bá ń lọ tí máa ń rọ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ ká ṣe jámù. bákan náà tó bá jẹ́ pé òkùnkùn kùn gbèrè ó gbogbo lẹ̀ ẹ̀rọ kan tún fún gbogbo ojú ọ̀nà nǹkan méjì yẹn gbọ́dọ̀ pàdé o ẹ̀rọ kan kọ́nà òkùnkùn bó lẹ́bìrì kìtì nígbà yẹn a lè ṣe jámù nínú rẹ̀ lọ́dọ̀ ìmọ̀mù Ahmed oníkótó tó mú burúkú kọ́yá pé kò sí faragbà lálọ́ àtàbọ̀ dípò fáwọn èèyàn tún padà wá ìjì burúkú kọ́ máa jà ń bẹ lára rẹ̀ tọ́ ṣùgbọ́n lọ́dọ̀ Ahlus Sunnah wal Jama'ah. káwọn pé magreth àti ṣáà náà máa ń papọ̀ wọn ipa dóòrò àti asiri pọ̀ mo pé yé wọn ipa dóòrò àti asiri pọ̀ tójọ arọ́ ẹ̀rọ lọ́sàn-án tẹ́ ẹ̀ ń ṣe ra so jẹ. àwọn tún lẹ́kọ̀ọ́ wò ní fóbìnrin ń bojú ẹ̀kọ́ tí ń bẹ fún náà ni pé òun bojú rẹ̀ sẹ́sì ọkọ ó ń bójú òfin sẹ́sì fọlọ̀ kí esi torí ọkọ sẹ́wọ̀n káwọn obìnrin yẹn wọ́n máa dásà pé ọkọ tá Polu fún náà ló ti polú ààrẹ lẹ́ẹ̀mí òun ti júlẹ̀ ló ti máa halẹ̀ àwọn obìnrin tí wọ́n tún wà ẹ má ilé ẹ fi wọ́n ló yà. kẹta ní ta ló ń fẹ́ máa halẹ̀ máa pé wọ́n ẹ wá dáhùn ẹ̀yin ọkẹ ẹ̀yin ti ẹ ń sọ obìnrin àwọn òbí tí wọ́n ń bójú ọlọ́ọ̀lẹ́bùn fún ẹ̀sìn lẹ́sìn o. kìí pé bóyá torí ọkọ lẹ ṣe ń bójú o torí ẹ ló ṣe jẹ pé a ah, yọ dà fún obìnrin tó ṣe é gbé kò tiẹ̀ tí ì gan tó ń bójú a ah, ọlọ́kọ sọkọ alágbàrúkà fún wọn bákan náà ọkọ tó ń bójú a ah, ọlọ́run yọ dà fún tòun eléyàn bí àpẹ́sìn lòún ṣe èyí ti ọkọ kankan ọkọ kínní ọkọ kínní lónìí náà lódodo ọkọ náà o so gbogbo tó máa ṣe ṣe lẹ́sìn máa ṣe tòrọ lọ ọkọ̀ọ̀kọ̀ máa bá all together wàá mà pé ìwọ ọ̀sàdédé bójú o àbí torí pọ̀ ń sẹ́sẹ́ kí ni tí mo fọ́ bójú o tó bá àwọn ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ bí o bá lẹ́kùn láti rírọ̀ ẹ̀ nígbà tí wọ́n kọ́ débi báyìí kàn yí àmì lẹ́nu pé àwọn eléyìí tí wọ́n bójú ni wọ́n á bójú wọn àbójú rárá because omi tó bá bójú ah yóò tó signify ara rẹ̀ ẹ lè bá ohun àtọkùnrin ọlọ́kùnrin tó wájú wọn tó ń sọ̀rọ̀ wọn tó ń sọ̀wọ́ ẹ̀kẹ́ ẹ̀rí tí wọ́n gbé wọn pékèlè ọlọ́mọdé ọlọ́mọdé nítorí pé ojú tó ti bo ó ti túmọ̀ sí pé gáàpù gáàpù ti wà láàrin rẹ̀ àtẹ́bọ̀dì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù lẹ́yìn náà kí láǹfààní kó bójú tí wàá rí ọ̀dà kí láǹfààní kó bójú tó ẹ pé fìtínà tó ń fojú ọkọ rẹ̀ rí kò sí kó gbogbo àwọn obìnrin tí ìbojú máa gbọ́ àti ẹ̀gbọ́jú àti àìbojú àtẹ̀jú rẹ̀ ti pọ̀jù yá kú. rídìí lọ́dọ̀ àwọn ẹlòmíì wàláhì lè ẹsẹ̀ ọba ni lọ́kàn jẹ́ ẹnì kan Yorùbá náà ń gba abo onímọ̀ọ́sẹ̀ kínní mọ́ bò wá abojú mọ́ bò wá lọ. ẹlòmíì kìtìnà burúkú ni yóò sì máa ṣe bí ìgbà tí mú mi náà ni ìdí ìfojú ọkọ rí. la ilaha illallah torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀ dìímú pírísípù ni ẹni obìnrin tó bá rojọ́ fún yín láyé kí n sọ pé ọkọ ń ṣe kí ni ó pé rọ́ọ̀mù pa tọkọ rẹ náà máa rojọ́ ẹ̀ sì jẹ́ ti kojú wọ̀ wí bẹ́ẹ̀ náà ni ẹ̀yin mọ iye wọ́n parọ́ wọ́n rọ àròmọ́mọ́kọ nígbà tọkọ bá ro tiẹ̀ ní ọ̀padà àbí òye wa yorùbá náà ti sọ asukunrojọ ńkọ ilé ni irú wọn máa fi tú ẹjẹ bó ti jẹ àmọ́ àwọn bàbá àwọn bàbá múnàfìkì àwọn bàbá aláṣejù kò yẹ kí irú wọn máa bá a dá sọ̀rọ̀ torí jẹ tó bá gbóbìnrin wọn arojọ́ fúnra àwọn bàbá alábòsí àwọn bàbá múnàfìkì bẹ́ẹ̀ òun bá ti máa kó fún. ó ṣe báyìí fún ọ tó rà lórí ẹ̀rọ obìnrin tí ń fi ọ̀rẹ́ rìn kékeré ni ah bàbá ìjẹ ẹ̀kọ́ ló ń kọ irun iná yẹ kẹ́ ẹ̀kọ́ láyé àmọ́ tó ti dájú ní kókò bá tẹ́lu náà mẹ́ ẹ̀rọ tọ́tọ́ lórúkọ fẹ́ parọ́ ẹ̀kọ́ kọ́ rẹ̀ wá. tọkọ náà bá dé lọkọ máa ń rojọ́ wá pé ṣé mo tún sọ báyìí tún sọ ní àbàbá ah, ẹ dákun ẹja sàn gbogbo bẹ́ẹ̀ náà wà ní sàn gbogbo àrẹjọ tó rò náà. àbèbí òjòkó mẹ́ta arúgbó lẹ̀ lọ́la àbúrò rẹ̀ yìí wọn lè fi ọjọ́ ní àbọ̀dé láti lè ní ìdíje kí ni kéèyàn máa fún un. tá a mọ̀ sí pé mùsùlùmí lọ́ọ́ ẹ̀kọ́ jẹ́ mùsùlùmí náà ó kọ́ mùsùlùmí ló ń jẹ́ lásìkò sọ láti bá tó tá a bá pè kò ní dà ó lásìkò sásìkò yóò sì máa gbógun wọlé kò fẹ́ wọn o yóò máa kó wọn wá so wọn ní téèyàn máa le jù sírú olúwa rẹ̀ téèyàn sọ̀rọ̀ alẹ̀ fún téèyàn ṣe dà bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀lú ẹ̀mí pé a fẹ́ tún ṣe ni kì í ṣe pé a kàn kórìíra rẹ̀ olóògbé ah fún alágbájá ojú yín lé síbi bẹ́ẹ̀ ni ojú wa sí lé sáwọn ọ̀daràn ni ẹ à ń pè àkókò àti sọlá fọlá sọdákọ wàlá sọlá wàlá kín kẹsìdẹbà ọtọ wàlá èyí ti sọlá òbí ló ń sọ kókó àwọn fẹ́ wọn má ti ti kọ fẹ́ wọn aṣẹ́wó bá tàdá ara rẹ̀ ọ̀bàlẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́. akramakumullah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ kúmá agbọ́dọ̀ máa lákèsì ẹnikẹ́ni ìsinyìí báyìí nígbà kan wọ́n rí i pé mọ́bìn àti mọ̀kọ́ fẹ́yàwó nínú amúrò bíi màrúf nù wọn náà yọ àmì mọ́ǹkà kẹfùrú wọn kún sí dáadáa kẹkọọ bàjẹ́ fún wọn wọn ti léèrè kẹ ah, ẹ ẹ ti ni wọn bẹ́ẹ̀ ni àti àbùkù ok ọlọ́run kò rí sí o ọlọ́run kò sí o ọlọ́run tó o. kò tún sẹ̀sẹ̀ méjì wọn tún rí pẹ̀lẹ́ lòdì o tún mọ̀ náà sàgbé bóòlù eléyìí ti jẹ́ ọlọ́run ti fi akudu irú akudu èwo ìwọ yìí róńdó yìí ò tí ì jáde sùkúlù eléyìí túmọ̀ sí pé tẹ́ ń bá ní pàkíyèsí ẹ̀rí pé bàjẹ́ ọ̀ máa dínkù bàjẹ́ ọ̀ máa dínkù torí pé ọmọ ògbé àwọn kìíní yìí ò ní fi mí lọ́rùn lẹ̀.

wọn wá tí wọn rìpọt wọn tún rìpọt wọn tún ṣẹlẹ̀ náà ni. ẹ dákun ẹjẹ abẹ̀rù Ọlọ́run irú wọn wọn kúkú máa wọ sinmi wọn káyé kọ́ máa wọ wọn káyé kí wọ́n máa gbé wọn kó kúkú wọn lọ́dàrà ìwọ ní kọ́ wọn awọ ẹ̀wù àwọn ẹni tí ń sẹ́sì kọ́ wọn Islam o mọ́kẹ́sì Islam jẹ́ wọ́n ti wọ́n bẹ̀ islam tó wa lójú jẹ́ bọ́lá àwọn tó sọ lórí pé ẹlòmíì ganu wa ẹni tí ọba ni lọ́kàn jẹ́ kò sí máa fẹ́nu sọ ẹni tó yẹ kó máa darí wọn sí dáadáa gan ní túnbà ti dìná tẹ́ǹtì tìlúbà àbò tí ń wọ̀ bí gágó títà ń bọ́ ọmọ iléèwé ti dìná àwòrán bíi lẹ́sẹ̀ gbogbo àwọn wà báyìí aláyọ̀gbọ́n náà ọ̀làyìká anáhùn mọ̀bẹ̀rẹ̀dọ́ lèyẹ́wò mi náà ọ̀dọ́ yìí yẹ́wò mi ẹ̀kọ́ mọ̀ náà sọ̀rọ̀ rọ́bì làálẹ́bí ṣẹ́fọ́ làwọn gbèrò àdìsẹ́ yóò ṣèṣì rò fún wa ayẹ ká bẹ̀rù ọlọ́run ayẹ ká bẹ̀rù ọlọ́run ọjọ́ kan ń bọ̀ tó nílé gbọ́ ọmọ ọjọ́ kan ń bọ̀ tó nílé gbẹ́sẹ̀ mọ́ tí wọ́n gbọ́ òdìdì lọ́dìlọ́ tọ́dà bí ẹrù tọ́dà bí àpò àgbàdo tó ń gbé gbogbo nǹkan ò sì sọnù lọ́dọ̀ ọlọ́ torí rẹ̀ ká bẹ̀rù ọlọ́run náà. Aleykum salaam. wọ́n ní bí àwọn èèyàn bá lóyún tọ́yún oyún yóò sì sí ìjọsùn kan lọ wọ́n ní tí èèyàn lè pé nítorí pé mọ̀lẹ́kọ̀ọ́ sì fẹ́ mi sí lára kéèyàn sẹ̀ kí lèèyàn fẹ́ sẹ̀ sí nígbà tí èsì pé èèyàn ò mórí èèyàn gbọ́dọ̀ sẹ̀ tẹ́ ẹ bá fẹ́ tó bá mẹ́mí ìyàwó yín lọ ńkọ́ yàtọ̀ sí pé ti sẹ́ lọ́n torí pé wọn ò tí ì fẹ́ mi sí la kò túmọ̀ sí pé kẹ́ ẹ máa sẹ́yìn bó lọ́nà tó wá ní kẹ́ ẹ sẹ́ torí pé wọn ò tí ì fẹ́ mi sí la ẹ gbọ́dọ̀ sẹ́ rárá ìsìláàmù ọgbà ká sẹ́yìn ìsìláàmù gbà ìsìláàmù fẹ́ ká lóyún tó dáa ní ìyàwó èèyàn tó nìbá ẹ̀tún alẹ́ fẹ́ sẹ́yìn pékin ọlọ́mọdé ní táwọn èèyàn wá tí wọn ò rí ọlọ́run wa fún ọ̀wọ́ abẹ́ gbàjẹ́ ọ̀fẹ́ tàmínétì ẹ̀ ọlọ́run mọ́ tàmínétì àwa gan fóònù rẹ̀ àbí òye wa ẹ̀ẹ́dọ́lọ́run bá tàmínétì ẹ̀ ayé torí di ilé ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ alẹ́ ọ̀bọ ọba ti ọba tíráì rẹ̀ àfi tọ́lọ́ ọba fẹ́ dọ́mọ ọmọ yọ ti sin gbọ̀rọ̀ndó náà ni pé o tó bẹ́ẹ̀ bàbá rẹ̀ máa ń ṣe fún ẹ because o ti make attempt láti pa mí máa ń ṣe fún ẹ so <laughs> torí di ilé ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ alẹ́ ẹ̀fọ́ ọmọ ẹ má sẹ́yìn Islam ọ̀gbà ká sẹ́yìn àyàfi with condition tó bá pé àwọn yín kú lọ ó ti wá dájú pé oyún yọ pa tí wọn bá gbé kúrò nù rẹ̀ sẹ́mi pé ìsẹ̀mí ìyá ti sẹ́tìn ìsẹ̀mí ọmọ ò tí ì sẹ́tìn àní ti torí ẹ̀mí tí ò tí ì sẹ́tìn káwá jẹ́ kẹ́mi tó sẹ́tìn kan lọ. ìgbà yẹn ni wọ́n wá gba wọ́n sẹ́yìn yẹn torí kí ìyàwó lè bá a là. àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ẹ àti ìlú àti owó rọ̀ o ṣé bàbá ti ń lówó kó tó bí yín ni. irọ́ lásán ńgbà bàbá yín sì lọ oko tó bí tó bó tí ń lẹ jẹ àbúrò bàbá yín síjọ tí èèyàn kọlẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìdá. Thank you alhamdulilayi bẹ́ẹ̀ bá níyàwó tó wá ló ń kọ́ ìyàwó lẹ̀ ìyàwó tó wá bẹ̀rẹ̀ ìdà ọkọ lẹ̀ lónìí ìyàwó bẹ̀rẹ̀ ìdà lọ́la àtọwá dọ̀tún la ìyàwó wa múra dáadáa ọtọ́jú tọ́mú tọ́tẹ̀ rẹpẹtẹ rọra kọjá nbí tọkọ wà pé wọ́n wá ń bì lọ́ba kálù tọ́ba báyàwó lò tọ́ ọ̀sán fún yàn bẹ́ẹ̀ bí ẹ̀kan bí ẹ̀mejì bí ẹ̀mẹ̀ta pé kínní ọkọ̀ lẹ̀ ó kò jẹ náà so <laughs> so òwa ni lẹ́yìn rẹ̀ ọ̀sárìkẹ́ ìdọ́gbọ́n tó fóònù o òun ò ní fẹ́ mánà ni òun ò ní fẹ́ mánà ni òun náà sì ń bá a sùn àlára o lábẹ́ òfin ọlọ́run lábẹ́ òfin ọlọ́run kọ́tọ́ tẹ́ bá ti lè kó obìnrin lẹ̀ kò bá jẹ́ kíkọ́ lẹ̀ kàn nígbà tí ń ṣe ìdá yẹn kọ́tọ́ kẹtún bá lò má tó ń ti pé ìyàwó ni lópin ìgbà tí ò bá ti parí ìdá àmọ́ láwọn agbọ̀n kan yàtọ̀ sí bàrẹ̀ ẹni lò pọ̀ ẹ gbọ́dọ̀ bá lò má títí tí òfin lọ rẹ̀ àmọ́ tẹ́ bá fi wá lè bá lò tẹ́ ẹ̀ wá ńlá ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ fi dá padà ẹ̀sẹ̀ lọ torí ẹ̀ tí ẹ bá báyàwó yín lò lẹ́yìn tí ẹ ti kọ́ ọ́lẹ̀ tí ẹ fẹ́ ìdá tọ́jọ́ kíkọ́ ọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ abẹ́ kejì ìbálòpọ̀ yẹn á sírò rẹ̀ pẹ́ ti dá padà ní. torí tí wọ́n bá ní dá padà ẹni tó ti kọ́ ọ́lẹ̀ kí lóun tó ń bá a lò sí. wọ́n túmọ̀ sí kóbìnrin yẹn gbọ́n ni ara ti ìsìláàmù fẹ́ kọ́ ṣẹlẹ̀ nu nígbà tóbìnrin bá ń ṣe ìdá ó tún fa ojú ọkọ rẹ̀ mọ́ra pé ṣéèrú tí mo fẹ́ sọnù ní àbí ìgbádùn mi ṣé nǹkan ní sinmi ni àbẹ́mi mọ̀ ń ṣe nǹkan títí téèyàn obìnrin kíkà ẹ̀kọ́ òní lọ òní lọ òní lọ ilé jẹ́ kẹ́lómi ọgbọ́ ọmọ ń lọ wọ́n wá ń bá a sùn ó tún á ní ẹ̀yọ́ lọ náà ní àkọ́ nílọ o kò lọ lábẹ́ òfin ọlọ ńgbà tó ti bá a lóhun ó ti dá padà nù tọ́ba á fẹ́ kọ́ lé ó tuntun kọ́ lẹ̀. tó bá ti wá sọ̀kọ́ ọ̀lẹ̀ tó máa ń ṣe é gbọdọ bá lu mọ́ o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.